وما هذه الحياه الدنيا الا له ولعب وان الدار الاخره لهي الحيوان لو كانوا يعلمون الحمد لله الحي القيوم الذي لا إله إلا هو والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك بفهم ولو باوا ọba aláàyè ọba tí ò ní kú ọba tí ó máa bẹ ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò ní parí ọba yìí ló dákú tí pààyàn nígbà tí gbogbo kan bá kú tán tí gbogbo kan ò sí mọ́ òun nìkan ni ó máa kò ní sìn kankan tí ó ṣẹ́kù lẹ́yìn ọlọ́run bá wa torí ẹ̀ náà ní fi ń jẹ́ ọlọ́run torí ẹ̀ ní fi ń jẹ́ Allah. Allah torí ẹni fi ń jẹ́ ọba dẹ́dà gbogbo ń tọ́da pátá ni ọ̀padà ní í sí mọ́ ọlọ́wọ́n bá tó wá ṣe wá ní mùsùlùmí òdodo tó fi wá sínú àwọn tí wọ́n gbàgbọ́ tá a wá ń sìn abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣà pa wá lérí ẹ̀sìn náà àti bọ̀tán bú kọ́lọ́ mọ́jọ ọba ẹni kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ á dire ọlọ́njẹ́ á rure kọ́lọ́njẹ́ á sọ̀rẹ́ ẹni bá parí iṣẹ́ tọ́lọ́hún sì gbà lọ́wọ́ ẹ̀ òun náà lórí ibi dé sí bóyá nínú sàárè àbí nínú àlìjáná ọlọ mo ṣàdúrà fún gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa ọlọmọṣẹ́ nìkọ̀ọ̀kan wa lólórí burúkú abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́ bá aláà kọ́mọ́sá àlìjáná kọ́ ìjà wọná kátó wà àlìjáná ọlọ́ọ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé ẹ̀ pátá àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátá èyí tó dáa jù ní ọ̀rọ̀ tó yẹ máa wáyé fún láti gbọ́ òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an torí òun náà nìwé tọ́lọ́ ń sọ kalẹ̀ fún wa láti wá gáìdì wa láti wá tọ́ wa sọ́nà káwọn bá sórí burúkú láyà ti lọ́rùn alukur'an náà kọ́lọ́ mọ́sá jó wúlò fún mi kọ́lọ́ jó wúlò fẹ́yìn náà sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀ tí ó fi wàlìjánná ọlọ́run torí ẹni tí wọ́n ti tẹ̀lé anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò lè wàlìjánná kọ́lọ́mọ yọ ẹsẹ̀ wa kúrò lórí sunna náà èyí tá a ti máa ṣe kọ́lọ́mọ sàjí ọ̀rọ̀ wa lọ́rùn èyí tá a ti ń ṣe kọ́lọ́mọ jà filẹ̀ gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tí wọ́n ní a máa fi ń wójúro ọlọ́run àwa wo ìtawí yìí tí wọ́n pè lẹ́sìn yìí àrínú Kùránì ààrin inú àdìsí má jẹ́rù ọba ọ láti filẹ̀ má ṣe iyèméjì láti kú mẹ́ torí pé ẹ̀sìn ọlọ́run nínú Al-Qur'an àti àdìsí lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn míì tí wọ́n ń pè ní Islam kọ́lọ́mọ́sá bá sí wọn lójú kan rí náà kọ́lọ́mọ́sá wọn lè tẹ̀lé sunna àwa tá a ti ń ṣe kọ́lọ́mọ́sá sàlékún ìmúdúdú ṣinṣin wa má jẹ́ ara padà síbú má jẹ́ padà sẹ́yìn ọlọ́gbàrá ọlọ́run ashabul fadila mo kí gbogbo àwọn àlùfáà gbàgbàgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ Ayyimatul Huda àwọn ìmáàmù àwọn àlùfáà àwọn ẹni rẹ tí wọ́n ń gbìyànjú láti tàmálẹ̀ sunna shababul muslim àwọn ọ̀dọ́ lọ́kùnrin àbí lóbìnrin tí wọ́n dúró lérí pé sunna nabi làwọn máa tàka ọ̀rọ̀ làwọn ọba làwọn máa tàka gbogbo apáta àtẹ̀mí tí ń sọ̀rọ̀ kọ́lọ́mọ́sá ìgbàṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ìlú sẹ́yìn ọlọ́mọdé ọba jẹ́ o ọlọ́mọdé ọ̀ dàrú ọlọ́mọba paná adébọ̀rẹ́ ńbẹ ọba gbésùn náà nẹ́bí ga ọba pàbídé àṣetánì rẹ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nílùú Ìṣẹ́yìn ìtí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni òun náà ni alhayatu ba'dal maut alhayatu ba'dal maut ìṣẹ̀mí lẹ́yìn ikú ìṣẹ̀mí lẹ́yìn ikú yóò bá mọ sọ pé lẹ́yìn ikú sáré ni ọ̀rọ̀ tó sọ yẹn òdodo ọ̀rọ̀ ni àmọ́ lẹ́yìn sáré ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tún bẹ ìṣẹ̀mí ń bẹ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé wa sínú sáré àmọ́ sẹ̀mí ọmọ èèyàn mọ̀ wá sẹ̀mí lérí iṣẹ́ rẹ tó bá ṣe àbí kọ́ máa sẹ̀mí lérí iṣẹ́ bú tó bá ṣe jáde láyé wọ́n ní alimawutu yati bakuta wọ́n ní ẹ̀rí ikú ìmọ̀ báyàn lógìgì ni wal qabru sundukul amal ẹ̀rí sáré tí wọ́n gbé wá sí tí wọ́n pẹ̀yìn dà yẹn wọ́n lóun bẹ̀ gangan láti lọ lè jèrè ń ta ṣe lérí rẹ̀ ọlọ́run nínú sáré láti kọ́kọ́ gbẹ̀sán téèyàn ṣe lérí ilẹ̀ kọ́lọ́mọ́sà ومما لا شك فيه أن هذه الحياة الدنيا لها بداية èyí tí ó dàrú mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ àwa tá a gbàgbọ́ òun náà ni pé ẹ rí ìsẹ̀mí ilé ayé ó ní bẹ̀rẹ̀ wa satakunu laha nihaya wọ́n ní nígbà tí ilé ayé ní bẹ̀rẹ̀ wọ́n ní ká gbà pé yọ padà lópin ẹnìkan tí ò ní bẹ̀rẹ̀ tí ó sì lópin òun náà lọ́lọ́run àìníbẹ̀rẹ̀ ọlọ́run àìlópin ọlọ́run ọkọjá ọpọlọ wa kì í ṣe táwa lè gbọ́ yé àmọ́ ọlọ́run ọba aláàmọ̀ pẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ̀lìbáàkì wà khaliqu ha ẹni tó padà sẹ́kù nígbà tí gbogbo ayé bá parẹ́ òun náà lọ́ba adẹ́dà ọ̀kan náà sì ni wọn ò pé méjì òun náà lánìí kó dóòtì láyé kó máa sìn láyé kó farati kó lè bá gbà ọ́ lẹ̀ nígbà tí gbogbo nǹkan bá tán wọ̀lì insan ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa máa ma tọ́lá umuruhu sayamutu láàmàhàlà wọ́n lọ́mọ èèyàn lọ́kùnrin wa lóbìnrin wa wọ́n ní bó ṣe kí ẹ̀mí wa ó gùn tó wọ́n ní kò sí ọgbọ́n tá a fẹ́ dá téèyàn òfin ní jáde láyé njọ́ka wọ́n sọ yẹn ntakilu mina lihayati duniya ila lihayati l'ukhra wọ́n ní a nínú ilé ayé èyí tá a wà yìí kálí jọ dá wa lójú wípé a padà bọ́ sínú sẹ̀mí mi kákó láyé ọlọ́run ti parí ẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ọba ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí ń mí tọ́badíjọ́ kan kò ní mímá wọn ní lágbájá ńkọ́ wọn lọ wà nínú ilé wọn ní kò mọ̀ sọ̀rọ̀ mọ́ nígbà tí o ti mímá yẹn ká e jáde kó onú lé lóko òun ti kú láyé nìyẹn kálọ̀ lè rí bọ inú yẹ̀pẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní hukumalmani yati lilibari yati ha mahadihi duniya bidari kọraari ó ní wọ́n màyá mi ó ní mọ́mọ́ tán rẹ̀ kéèyàn ó kú ó ní ẹjọ́ tọ́lọ́ ti dá ni kò sẹ́nìkan tí ó bẹ̀ ń lé ayé tí ò ní kú kò sẹ́nìkan tí ó wà láyé tí ò padà ní í tán onílé ayé gan fún rẹ̀ kìí sinbi téèyàn máa ń gbé ń bẹ̀ lọ́gbére jàwárìtú àdáyé wàjà wàràrọ̀ báwo ń sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ tó kú ọlọ́mọ ohun tó kù yìí a ó ní òun ti wà lọ́dọ̀ ọlọ́run ó ní àmẹ́ mi ọ̀dọ̀ àwọn ọ̀tá lèmi wà ṣáta nàbẹ́yìn náà jìwárí wàjìwárí ó lẹ́ni tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àti ẹni tí ń bẹ láàrin àwọn ọ̀tá ó ní wọ́n mọ̀ yàtọ̀ síra wọn tala àkọ́kọ́ táàrí òun náà ní ṣèitán lẹ́yìn náà àwọn atutọ́ funfun síta tí wọ́n fi tọ́ dúdú sínú ọmọ èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n gbára lẹ́nì kankan lẹ́yìn ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlhayatu ẹ̀rí ìsẹ̀mí ba'dal mauti lẹ́yìn bàtà bá jáde láyé ìyá alhayatu barisakhiya wọn náà ni wọ́n pè ní ìsẹ̀mí nínú barisakhu alibarisakhu wọ̀yẹ̀rẹ̀ hayatu filkọ́bùr òun náà ní sẹ̀mí tá a máa ń ṣe nínú sàárè wọ̀yẹ̀rẹ̀ hayatu minhina mawutil abudi ila yomil kiyama ní tí wọ́n ń pè ní ìsẹ̀mí lẹ́yìn ikú òun náà ní ìsẹ̀mí tá a ṣe láti ìgbà tá a fi gbé wa dìde nínú sàárè alihayatu ayi thalathu hayawat ìsẹ̀mí wọn ní mẹ́ta ni alihayatu dunia ìsẹ̀mí yìí tàn sí lọ́wọ́ yìí alihayatu filikọ́bùr àti ìsẹ̀mí tá a máa ṣe nínú sàárè walihayatu ba'dal ba'th àtàwọn ìsẹ̀mí tá a ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé wa dìde nínú sàárè imal janna wa imal nar inú kéèyàn gba náà lọ àbí kó gba alijanna lọ kán lè sẹ̀mí ń bẹ̀ bí alijanna tán wọ́n náà yẹn wọ́n ní o la yamutu fiha wala yahya gbogbo àwọn tó bá wọ náà ọlọ́run ni wọn ò ní kú wọn ò sì ní sẹ̀mí tó gbádùn ẹ̀rọ àwọn tó bá jólú gbàgbọ́ òdodo khalidina fiha àwọn ọmọ bẹni láti janna gbére ọlọmọsá ìfàwọn náà sínú àwọn tí wọ́n wà ní janna má jẹ́ àwọn ẹ̀ka tó wà ní janna ọlọ́run bá wa. ẹ̀yọ́ máa yá mi nílùú sẹ́yìn gbogbo àwọn tá a ti jí àwọn tá a ti tají ẹ̀já máa jí àwọn tí wọ́n sùn o. náà làwọn tó pé al wọ́n ti tàn sílé ayé ayé ni wọ́n wá wọ́n palẹ̀ máa ayé wọ́n sì ń dààmú lérí ayé wọ́n wá gbàgbé al-akhirah wọ́n gbàgbé ọ̀run wọ́n gbàgbé sàárè wal imanu bil hayati ba'da al-mauti ká gbàgbọ́ pé àtúmọ̀ eh, sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tí àbájáde láyé rukunu min arkani hadha ad-din ó jẹ́ ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa téèyàn gbọ́dọ̀ má gbàgbọ́ torí pé alukur'an ó fìdí ẹ̀ múlẹ̀ alukur'an dẹ̀ ní ó jẹ́ ọ̀kan nínú àwọn orígun al ọlọ́run ọba alá ń sọ fún wa yìí pé kul yuhyiha alladhi ansha'a awwala marra ọlọ́run ọba ní eré anabi sọ fún gbogbo ayé ipe yuhyiha gbogbo àwọn eegun tó ti kẹ fún nínú sàárè ọlọ́run bá ní òun ó padà sọ́dẹ̀ dá padà alladhi ansha'a awwala ọba tó dáa sáyé ọba tó dá omi yẹn sáyé ọba náà ni ó tuntun dá padà yóò fún níṣẹ́ mímí ọlọ́run dá padà agbára tó fi dá sílẹ̀ ayé náà ni ó fi gbé dìde agbára tó fi dá sílẹ̀ ayé òun náà ni ó fi sọ́ọ́ dá láàyè padà wa huwa bi kulli khalqin alim ọba yìí ọba tó nímọ̀ ni ó nímọ̀ sí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan níbi tó kú sí ọlọ́run ọba aláànímọ̀ lérí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tí nájó ọlọ́run mọ bí tí gbogbo ẹsẹ̀ wọn orí wọn ẹsẹ̀ wọn orí wọn inú wọn ibi tó ọlọ́run bá mọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bá aláwo kojọ suratu yasin aya seventy nine lọ́wà ẹ̀yọ́ mayami alihayatu badal moti laha hakika ẹ̀ rí ìsẹ̀mílẹ́yìn ikú ẹ̀yọ́ mayami òdodo ni o téèyàn bá ti gbàgbọ́ kọ́mọ kírun téèyàn bá ti gbàgbọ́ kọ́mọ gbàwẹ̀ téèyàn bá ti gbàgbọ́ kọ́mọ wulẹ̀ lọ́mọ́kà kọ́mọ sèwúmúra kọ́nà nínú àwọn ṣẹ́ni tá a ṣe tá a fi súnmọ́ lọ́hùn téèyàn bá ti ṣe ìgbàgbọ́ sí ìsẹ̀mí lẹ́yìn ikú gbogbo ẹ̀ ti bàjẹ́ àkọ́dí káfàr ọmọ njẹ́ àdá àkọ́dí káfàr gbogbo ẹni tó bá ti ní lẹ́yìn ikú sáré ni kò sí nǹkan mímọ́ lẹ́yìn sáré onítọ̀hún ó ti di kèfèrí nítorí pé Al-Qur'ani fi yé wa yí pé àwọn ẹ̀dá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pajúdé tán tí wọ́n bá ti gbé wọn sínú sáré wọ́n tún sẹ̀mí lọ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ ṣe bọ́ yẹn gan bó ṣe bọ́ yẹn ó kúrò nínú ara ni ó wá gba sánmà lọ wọ́n padà dá padà lẹ́yìn ìgbà tí ẹ̀yin bá ti túká níbẹ̀ bá bò mọ́lẹ̀ tán wọ́n dá padà síbẹ̀ táwọn màláíkà wà máa bí léèrè yọ dáhùn béèrè ń ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláǹsọ nípa àwọn aṣọ́hádà àwọn tí wọ́n ṣiṣẹ́ wọ́n fẹ̀mí wọn lẹ́fẹ̀sìn ọlọ́run wọ́n kú lérí ẹ̀sìn ọlọ́run aṣọ́hádà wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́wọ́n bá aláà ní wọ́n sọ fún gbogbo àwọn ẹbí wọn àtàwa náà àti gbogbo ayé yìí pé ẹ má rò pé wọ́n kú o wọ́n ń sẹ̀mí kódà inú wọn ń dùn lọ́wọ́ báyìí níbi wọ́n wà tí wọ́n ti ń sẹ̀mí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wala tahsabanna alladhina kutilu fi sabilillahi amwata ọlọ́wọ́n bá ní ẹ má rò rè ẹ má rò yí pé gbogbo àwọn tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́wọ́n bá ẹ má rò pé òkú ni wọ́n o bal ahya ọlọ́run bá ní wọ́n ń sẹ̀mí bali ahaya oni inda rabbihim yurzakun ọlọ́run bá ní wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá wọn tí wọ́n ń sẹ̀mí ọlọ́run fi ẹ̀mí wọn sínú ẹyẹ ẹyẹ yẹn yóò máa wá fò nínú àlìjánná ẹyẹ yẹn máa gbádùn wọ́n ní bọ́dí ara wọn náà òun náà sì máa gbádùn yàtà nàámú alimominu biru ihi wajasadihi adhihi alakidatu sọfiya nakiya ìgbádùn yìí yóò máa yóò máa kan bọ́dì ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó kú sójú ọ̀nà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní àyà òní wọn wọn yẹ sẹ àmúwàtú máa wò wọn ń sẹ̀mí ìdàrọ̀ bíhìn àmọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ní kèsì láàrin ẹ̀yìn yorùsàkún ọlọ́wọ́n bá ní à ń fún wọn ní risk tí wọ́n fi ń sẹ̀mí à ń dùn wọn nú farihin farihin ẹni bá ń dunnú àlàyé ni látara ntọ́lọ́wọ́n bá aláàtì bù fún wọn nínú àwọn oore ọlọ́run ti fi bí wọ́n jòkó sínú ọlọ́run ti fi bí wọ́n jòkó sínú àjànnà hàn wọ́n ni wọ́n mọ̀ wá dùn títa yóò fi parẹ́ ọlọ́mọṣà wọlé àná ọlọ́mọṣà fàwọn náà sáàrin wọn. suratu alimoran one sixty nine one seventy hum fil hayatil ukhra àwọn náà ń sẹ̀mí àmọ́ wọ́n bẹ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa wọ́n bẹ ní albarsakh وقال تعالى للكفار anil kufar níbi ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ àlìjánà ipe wọ́n ń sẹ̀mí ọlọ́run tó sọ̀rọ̀ àwọn ọmọ náà àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ́rù takhayil àwọn ìjọ Fir'aun tí wọ́n ju okùn sílẹ̀ tí wọ́n ju ọ̀pá sílẹ̀ tí wọ́n wá bẹ èṣù níṣẹ́ tẹ́sù wá da èṣù ju sójú àwọn èèyàn tí wọ́n pè léjò yukhayyalu ilayhi annaha tas'a anabi wa Musa alayhi salatu wa salam ó dúró yukhayyalu ilayhi ẹ̀rù ń bà nígbà tí ọ̀pá àtòkùn dàbí ejò lójú ẹ̀ gbogbo àwọn sahara yìí àwọn ológun yìí ayọ́mọ ayá mi wọ́n pọ̀ lásìkò faraon àwọn kan kọ́ gba islam láàrin wọn àwọn kan gba islam nígbà tí faraon náà tó lóun fẹ́ pa musa wọ́n tẹ̀lé sẹ́rí àwọn eléyìí humul kafaratul fajara alimusirikun ẹlẹ́bọ ni wọn faraon náà náà ọ̀gá àwọn ẹlẹ́bọ ọlọ́run sọ̀tàn àwọn tí wọ́n kú tí wọ́n bómi lọ pẹ̀lú Fáráò nígbà wọ́n fẹ́ paná tawhid wọ́n fẹ́ paná la ilaha illallah ọlọ́run sọ̀rọ̀ àwọn náà pé àwọn náà ń bẹ ní barisafo Fáráò náà ń bẹ ní barisafo àtàwọn yòókù rẹ̀ ọlọ́run bá ní annaru ọlọ́run bá ní annaru yu'radun ọlọ́run bá ní àmàgbénáwá annaru yu'raduna alayha ay ala arwa'ihim ọlọ́run bá ní àmà fi ẹ̀mí wọn àmà fi rana ẹ̀mí wọn máa dààmú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ẹlẹ́bọ gbódò wà wọ́n àṣeyà ọlọ́wọ́n bá ní láàárọ̀ àtàná sí ẹ̀mí wọn àtàná bọ̀ wọn lẹ́mí ẹ̀mí wọn máa gbóná ibi ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe kíni tóun ti ń tutù wọ́n àṣeyà ọlọ́wọ́n bá ní nírọ̀lẹ́ a máa dáná yá ẹ̀mí wọn wa yawma taqumu sa'a tọ́ba wá dìgbà tí ayé bá wá parẹ́ tọ́ba wá dìgbà tí ayé bá wá parẹ́ adikilu alafira awuna asadal adaabẹ ọlọ́wọ́n bá ní aṣẹ wa sọ fún àwọn ìjọ fira awuna àtàwọn ará ilé rẹ̀ yìí pé ẹ̀yà ẹ̀wá jìyà á nìkan wọ́n mú wọn sínú yà á sọ fún àwọn màláíkà pé adikilu kì wọ́n bọnú yà èyí tó le jù yìí tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ lọ ọlọ́wọ́n ni wọ́n máa jìyà láàárọ̀ wọ́n máa jìyà lọ́sàn ẹ̀mí wọ́n máa níbo ni wọ́n wá wà káyé tó parẹ́ filibarisa filikubur wọ́n wà nínú sàárè suratu gafir aya forty six ọlọ́mọdé àwọn ọjọ́yìn àwọn mọ̀jà jọyìn faraona mọ̀jà jọyìn karuna àti gbogbo àwọn tí wọ́n bẹ ní barisaku tí wọ́n jìyà ọlọ́run lọ́wọ́ inú omi ni faraona wà àti àwọn ọjọ́ rẹ̀ èèyàn kú sínú omi ò ní kọ́mọ́jìyà ń barisaku iná iná iná iná àárín pátíkùsù ẹ̀ mọ́ èyí ò ní kọ́mọ́jìyà ní barisaku omi gbẹ̀yàn lọ eh, kò ní kọ́mọ́jì yàn bàtí sákun wàsọ́ra ramadan wọ́n ní wọ́n ní mọ́tò ọlẹ̀ ọlọ́ ọmọlẹ̀ ọlọ́ ọmọlẹ̀ àwárí kankan kó dépò tá a kírun tá a sìn wọ́n ní òun náà ẹ̀mí rẹ̀ ti lọ bàtí sákun gbogbo bíi ti ara rẹ̀ wà láyé ẹ̀yin lẹ́ẹ̀rí ọlọ́mọbi tó wà gbogbo ìnira ọmọ kan tẹ́yìn bá kú lórí ẹ̀ bọ̀ ẹ̀yọ́ mayami al-istidadu li adil hayati min aw jabili wajibat lọ́kùnrin wa lóbìnrin wa ẹ̀dákùn torítọ́ lọ́wọ́n bá wa ẹ má jẹ́ á tán sí ilé ayé ẹ má jẹ́ kí yòròyòrò yẹn ilé ayé ẹ má jẹ́ ó gbé wa lọ láti gbàgbé ìsẹ̀mí tó wà lẹ́yìn ikú ìmọ̀ wa palẹ̀ mọ́ fún ìsẹ̀mí tó wà lẹ́yìn ikú yìí wọ́n ní wọ́n pàtàkì púpọ̀ ọmọ nukila ilá ilé ìhà fọmọ nukila ilé ìhà gbogbo ẹni tí wọ́n bá ti lọ sọ́run tọ́lọ́mọba aláàbá ti gbẹ̀mí ẹ̀ láyé yẹ́rìjì àìlà irọ́ ni wọ́n ń pè lákúdàáyà ẹni bá kú tó jí kò tí ì kú tán náà ni tó bá kú tán kò lè jí mọ́ bẹ́ẹ̀ bá ti kú kò ní jí mọ́ yọ́ lè jí sínú sàárè ni ọlọ́wọ́n bá ní hatta idha jaa ahadakumul maut ọlọ́wọ́n bá ní tí màláyíká kú tó bá wá yọ sí yín ọlọ́wọ́n bá ní ìkọ̀ọ̀kan yín tí màláyíká kú tó bá yọ sí yín àwọn kan nu yín wọ́n máa sọ pé qala rabbi ìwọ ọlọ́wọ́n bá mi iríjì ọ̀hún ó sì dá mi padà ẹ dá mi padà ẹ dá mi padà làálí àmàlù sọ̀ọ́lẹ̀ ha kémi náà ṣe gbáyé ṣe rere fíìmà tàdátù gbogbo tí mo filẹ̀ sáyé ọ̀dà kémi náà lọlé ayé kémi náà lọlé kírun ẹ dá mi padà nígbà orí màláyíká kú tẹ́yìn ti rí màláyíká kú kò sáà ń túbá mọ́ mo túbá mo túbá ọlọ́run ní gba tútúbá yẹn lẹ́yìn náà ẹ dákun ẹ dá mi padà ẹ fún mi lásìkò díẹ̀ wọ́n ní wọ́n ní fún ọ lásìkò díẹ̀ ọmọ ìyá mi níjó ni ọwọ́ ya matal ajal wa maut wa intikal wa matal rihla nígbà wo lásìkò tó àyèmàsìkò yẹn náà ló yẹ kó ọmọ bọ̀ ọ́ lẹ́rù àyèmàsìkò yẹn náà ló yẹ kó ọmọ bọ̀ lẹ́rù ìwọ ní plan ọlọ́run sì ní plan tòun náà fún ọ náà ìwọ ń tètò ọlọ́run sì ti tètò bó ti fẹ́ mú ọkọ láyé máa ṣiṣẹ́ nílé ayé iṣẹ́ ayé bígbà tó máa bẹ lọ́gbére jíjẹ mímu rẹ má fi ṣeré máa wá ṣiṣẹ́ fún ọ̀run rẹ bígbà tó kú láàrọ̀ la ẹ̀yin màlẹ́ ìdílé yá ká ká á ní kàtà abẹ́dà tẹ̀ra mọ́sẹ́ torí kí ọmọ bàrà rẹ lọ́jọ́ alẹ́ tabalẹ̀ mẹ́rin onígun tabagun kọ́ wọ́n ní máa ṣiṣẹ́ gbàtọ́ máa bẹ láyé iṣẹ́ ayé nìyẹn o wá àmàlẹ́ àkàràtìkà mọ wá ṣiṣẹ́ kọ́ máa palẹ̀ mọ́ sàárè àti bọ́ sínú sàárè ká anakàtẹ̀ mútu gàdà àbígbà tó kú làrọ̀ la kìyàmù lẹ́yìn mọ́ fi ṣeré àwẹ̀ thursday monday mọ́ fi ṣeré àwẹ̀ thirteen fourteen fifteen mọ́ fi ṣeré kọ́ máa ṣe duha máa kí duha ẹ̀yin màá yá mi lọ́kùnrin lóbìnrin sáǹkì duha jama sáàrùn láti ṣe àṣìkáàrù láàárọ̀ àtìrọ̀lẹ́ sáǹkì irun jama lásìkò àwọn ọkùnrin ní mọ́sálásí sáwọn obìnrin náà sáǹkì irun lásìkò wa sáà ń lo jẹ̀lẹ́báàbù sáà ń bóra sáà ń tẹ̀ láṣẹ ọlọ́run ọmọ ìyá mi gbogbo àwọn sẹ́ẹ̀rì yìí tẹ̀mí bá ti bọ́ ọ ò lè sọ pé káwọn da ọ padà kọ́ wá tún ṣe mọ́ o ọlọ́run bá ní ẹni bá sọ bẹ́ẹ̀ ipò ẹ̀dá mi padà kálá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mọ́ iná ha kálímà ọ̀rọ̀ tó sọ yẹn kò sí nìkan tó sọ orí ẹ̀dá gbà lọ́wọ́ ẹ̀dá mi wa min waraihim barisakun ila yawmi yub'athun ọlọ́run ọba ní a ó ti wà ní barisakun tí màláíkà bá ti gbẹ̀mí tẹ́fẹ́ gbà yẹn ọ wà ní barisakun ni ọ wà nínú sàárè dìgbàwo ila yawmi yub'athun Allahu akbar títí tọ́lọ́run fi gbé wa dìde ọdún wo ló gbé wa dìde jama mata yab'athuna Allah kam wọ́mọ́tà èèyàn wà ní bọ̀dísàkùn ọ wà nínú sàárè títí tá yóò fi parẹ́ tọ́lọ́wọ́n fi wá gbé wa dìde ọmọ ya ọdún mélòó nìyẹn kò sẹ́nìkan tọ́mọ lẹ́yìn ọlọ muddatul iqama fil barzakhi la ya'lamuha illa hu àsìkò tá a lò nínú sàárè tá a lò ní bọ̀dísàkùn wọ́n ní kò sẹ́nìkan tọ́mọ ọdún yẹn lẹ́yìn ọlọ bóyá one million years ni àkúmà ten million years ni àkúmà hundred billion years ní àkókò ma one trillion years ní àkókò ma ṣé wọn gbàdọ́ làwọn pààyè rẹ̀ ayé àná mùrùsá a fima anta min dhikra a ila rabbika muntahaha alẹ́bìlẹ̀ òun gan ọmọ ẹ̀yọ́ màyá mi kí wọ́n wà nínú sàárè yẹn kó wá jẹ́ pé nínú ìdààmú lọ́wọ́ ẹ wo ọdún tí ó fi sọ́fà tí ó fi dààmú ajá umu wo ọdún tó fi wà nù sàárè káyọ̀ tó parẹ́ kó wá wọnú sàárè yẹn lẹ́ni tọ́lọ̀ ń bínú sí. Si kọlọmọ bínú sẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́run mọ́sàdíà dìre ọlọ́mọsàdíà rúre kọlọmọsàdíà sọ̀rẹ̀ ọ̀dọ̀ tí ń bẹ́lẹ̀ yìí lágbá púpọ̀ ọ̀yàn wáyà mi Suratul Mu'minun aya ninety nine àti hundred lọ́nà tí ń sọ bẹ́ẹ̀ ipe mẹ́yìn bá ti bọ́ sí pàṣẹsáhùn kọ́lá ń jáde má èèyàn wà ń bẹ títí táyé òfin parẹ́ tó bá wà nínú kẹ́ yọ́ọ́ máa rí kẹ́ tó wà nínú yà yọ́ọ́ máa jìyà àdìlẹ̀ hayatul barzakhiya ẹ rí ìsẹ̀mí lẹ́yìn ikú yìí ìmọ̀ àǹtẹ̀kùn náà rọ́wọ́dọ̀ tàmírò yàtọ̀ janna wọ́n ní inú kọjá àbàtà àlìjánà fún yà téèyàn máa gbádùn àwọn òfurà tàmínà òfurà náírà àbí kọjá pé yóò jẹ́ ọ̀gbun ìyà fún yà ọ̀gbun náà téèyàn máa jìyà wọ́n ní wọ́n mú ẹ̀mí káfìrí wọ́n ó jù sínú ikú ni jama wọ́n ó jù sínú ẹyẹ dúdú wọ́n wà mú lọ́nu náà yóò máa ròdòdó ńbẹ yóò máa dààmú ìdààmú yóò sì máa bá ara yóò máa bá bọ́dì rẹ̀ ibi tó wà ọlọ́run mọbi ó wà òkúta ẹ̀rí mọ́ ọlọ́run mọbi tó kú sí ẹni tó mísì kò mísì mọ́ ọlọ́run lọ́wọ́ ọmọ ìyá mi ọgbọ́dọ̀ ọmọ wo pé torí ìwà burúkú tó ti wù yí pé a ah, táwọn tó bá kú tán káwọn èèyàn kan sọ ọ́ ná tán bá sọ ọ́ ná tán ẹ kán wá lọ fẹlẹfẹlẹ kán wá fẹ sátẹkùn àbí kán daṣọ mi ọbọ mọ lọnà o kò sẹ́ni tí ò ní sàárè àbákẹ́sẹ̀ gbogbo sàárè la àmọ́ lọ́ọ́ ma gbogbo sàárè pátá ẹni kunu omi ẹni jónámálé ẹni mísì ẹni jẹràmálẹ ẹni kú sínú gbó wọn ni gbogbo apáta lálọ́ lè pàdé wájú ọlọ́run wọ̀lùmọ́mínú ẹ̀ẹ́dẹ́ olùgbàgbọ́ òdodo wọn ni fíhà yóò máa gbádùn yàtọ̀ náà àmú fíhà kọ́lọ́mọ́sá ìfìhà sínú wọn wọ̀lù káfíìrù yóò àdìdàbù fíhà ẹ̀ẹ́rì ẹni tó jẹ́ kèfèrí tó tó ṣe Islam àbóṣe ìsinmi yàtọ̀ ṣe Islam wọ́n lóhùn yóò máa jìyà ń bẹ̀ wàláwù kánà gàrí ka àwòsọ́ra rọ́mọ́dà múdàtúrò ìkọ́mà ẹ̀yọ́ mayami allahumma sallim sallim ama bẹ́ẹ̀ lọ́wọ́ bá náà ní kọ́lọ́ mọ́sá ìsànú wa mùláhàdọ́ nínú àwọn kan tó yẹ kí á pè àkéèsí rẹ̀ òun náà ni pé anabiwa muhammad sallam onímìnira alamati sa'a nínú àwọn àmì tá a fi mọ̀ pé ayé ò ní tí ó fi parẹ́ ayé ò ní tí ó fi parẹ́ yìí lọ́dọ̀ ọlọ́run ọba òun nìkan lọ́mọ bó ṣe bó ṣe pọ̀ tó bó ṣe gùn tó torí pé àwa àwọn onímọ̀ nípa ẹ̀ àmọ́ tá a bá ti ń ra àwọn àmì yìí ànábì ní ọlọ́run sọ fóun pé ayé òní pẹ́ tí ó fi parẹ́ nínú àwọn àmì náà ànábì dákàrà àyẹ̀dọ̀hárọ̀ mọ́wútùl fújà ànábì ní ó ní òun náà ní ikú ògìgì nǹkan kan ò ní ṣe kò ní rẹ̀ kò sí nǹkan kan tó ṣe òun ló dáná tán sìn àmàlà tó rò ní kò sì ní jẹ́ òun ló dé lọ́wọ́lé ló pé ìyàwó ẹ bá ń bomi sílé wẹ̀ òun fẹ́ wẹ̀ ó sì wọlé wẹ̀ kò sì jáde mọ́ òun lọ rẹ́rìn lájọ rẹ́rìn bus stop nísìnyí àsìkásífà tán wọn ní bùrọ̀dá alágbájá wọn ló kú lálẹ́ àná òun lọ darí ọjà ńsìn ọ̀darí ọjà ó kówó kalẹ̀ ọkàwó tán ọdíjọ́ kejì ọlọ́mọ ti dákẹ́ àwọn ikú ògìgì ọmọ ṣẹlẹ̀ tó di pé ayé ńlọ parí ẹ mọ iye ọ̀dọ́ tó ti dágbére fáyé níṣẹ́yìn láàrin ọdún tó lọ sísè ṣé ẹ mọ iye àwọn ọ̀dọ́ tí wọ́n ti filẹ̀ sáṣọ bóra láàrin oṣù mẹ́fà sísìn nílùú ṣẹ́yìn bí ti ń ṣẹlẹ̀ nílùú ṣẹ́yìn náà ní ń ṣẹlẹ̀ nílùú Òṣogbo bẹ́ẹ̀ náà ní ń ṣẹlẹ̀ lamẹ́ríkà ní ń ní Russia ní ń ní Saudi ní ń ní Amẹ́ríkà àti gbogbo ayé alimọ́tul fújà èyí nǹkan yẹ kọ́ ọmọ dẹ́rùbà yẹn pé a ah, ó mú lágbájá ọmọ ti lọ gbogbo dúkìá rẹ̀ pátá kò wúlò fún ma ó wà nínú sàárè ó wà ń bàrẹ̀ sáfò abúlágbájá mà ti lọ níjó làwọn náà lọ téèyàn bá wo ohun tí à ń tara bọ̀ nílé ayé èèyàn náà ti kú gbogbo ń tọ́ wà nílé ayé tá a tara bọ̀ ń mú wa gbàgbé kú bẹ́ẹ̀ bá sì ti ń gbàgbé kú èèyàn ò ní palẹ̀ mọ́ fún kú ẹ̀yọ́mọ̀ ayá mi alẹ́ ti tẹ́jìlì bùsàádàta lèlè hayati barsakhiya wọ́n ní àwọn nǹkan tá a fẹ́ kà yìí òun náà làwọn nǹkan tí máa jẹ́ kéèyàn ó sì sẹ̀mí tó gbádùn nínú barisakhu nínú sáré àpèjúwe ọ̀rọ̀ wa àti ọ̀run àti àkhírà oní àlàpèjúwe ẹni tó wà lamẹ́ríkà tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ àbọ̀ wà ní rọ́ṣíà ó ń ṣiṣẹ́ àbọ̀ wà ní kọ́tọ̀r ó ń ṣiṣẹ́ àbọ̀ wà ní ìlú mi náà ní àwọn ìlú òkè ọ wá ń fi owó ránṣẹ́ sílé ẹ bá mi ralẹ̀ ẹ bá mi kọ́lé ẹ bá mi ra mọ́tò pamọ́ ẹ bá mi ra ṣọ́ọ̀bù pamọ́ àwọn maṣíìnì báyìí tí mo wúlò fún yàn ẹ bá ra pamọ́ tí n bá ti dé torí pé àyílájọ ká má dé tí n bá ti dé àwọn nǹkan yẹn ni mo fi sẹ̀mí ọwọ́ adé nígbà òde ilẹ̀ ti wà ńlẹ̀ ilé ti wà ńlẹ̀ iléeṣẹ́ ti wà ńlẹ̀ yóò máa gbádùn nílé àbí kò ní máa gbádùn jama yóò máa gbádùn torí pé ìgbà tó wà nírìn àjò kò fi gbogbo owó ṣe fàájì ìgbà tó wà nírìn àjò oye lẹ́sà mọ̀gáfàlà oye kìí ṣe wèrè kìí ṣe ẹni tí ò gbádùn kọ̀dáwó fọlọ́rin kọ̀dáwó fọlẹ́rẹ́ ọmọ tí ń ṣe tírú wọn bá padà délé wọn ò ní dààmú àpèjúwe wa sọ́run tá ń lọ nìyẹn jama fẹ́ni bá ṣe kínni tí n bá ń fi ìbáàdà ránṣẹ́ tí ń fi wàrí ránṣẹ́ tí ń fi ìdúró súnmọ́ lọ́wọ́ ọba tí ń fi ránṣẹ́ tọ́ba wọnú sàárè tọ́dọ̀run kò ní dààmú torí pé ó ti fi nǹkan ránṣẹ́ láwọn kan dáadáa eléyìí náà òun náà ṣiṣẹ́ nílùú èbó àbí ń ṣiṣẹ́ lájò gbogbo owó tó rí yóò lọ lé ijó yóò nà síbẹ̀ yóò lọ lé ọtí yóò nà síbẹ̀ yóò gbóbìnrin yóò gbaṣẹ́wó lẹ́sẹ̀ yóò mọ̀ jẹrẹ ẹlẹ́dẹ̀ yóò mọ̀ fọtílẹ̀ òun náà ń sẹ̀mí àwọn onífújì tó bá wá sí ìlú èbó yóò máa náwó lé wọn lérí yóò máa bàánú owó tó yẹ kó fi pamọ́ dọjọ́ ọ̀la yóò tàn sílùú èbó àbílẹ̀ lárúbáwá ibò ya nípa ni ó ti tó kọ́ ọmọbọ̀ wálé òun délé kò sílẹ̀ kò sílé kò sówó kò sírinṣẹ́ kò sí nǹkan kan tó fi ránṣẹ́ yóò jìyà bí òní jìyà jama kò sí tó kù ìyà náà ló kù kò sílé padà síbi tó ti wá mọ́ àwọn fáà nígbà míì ṣe èyí lè lo fifty years nílùú èbó kọ́ wálé kọ́ ni pé kọ́ dọ́gba mọ́ oyè kó tó padà wọ́n tún lè fún fisa padà àmọ́ alikọ́bùrù alibarisa tẹ́yìn bá ti wọ bẹ̀ yẹn wọn ò ní dáyàn padà wáyé bá má tán rẹ o má tán rẹ ọlọ́run tó lẹ́mí rẹ ń wọ ó sì lọ́jọ́ tó fẹ́ mọ́ ọ kú o àwọn ń bẹ nínú àánú rẹ àti agbára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá jágùn lẹ́mí ẹ̀sìn o ọ̀làlá hula wàlá kúwọ́tà ìlà bìlà ọ̀là ìjẹ́kànsó lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami ẹni tó wà ní ìlú òkè àbí ìlú èbó tó ti sáfù àwọn kọ́ńpìnì kan ẹ dákun jama wọ́n fún ní wọ́n fún ní owó ńláńlá tí máa lọ àbí wọ́n ní fún wọ́n fún àbí ká máa fún ní pẹ́ńsàn wọ́n máa fún ní pẹ́ńsàn yọ máa fi sẹ̀mí ẹni bá sáfù kọ́ńpìnì ńlá tó bá ti kó ń bẹ̀ wàhálà tó ti ṣe yẹn wọ́n máa wá fún ní owó díẹ̀díẹ̀ tí ayé rẹ̀ òfin ní burú lẹ́yìn ìgbà tó ti kú lọ́dọ̀ wọn ẹ gbogbo ẹni tó bá sin Ọlọ́run ọba àlá gbogbo tó fi sílé ayé tó sílé ayé tọ́jú pé sábàbí rẹ ni nǹkan dáadáa náà fi ń kọ̀ntínú sọ́dọ̀kọ̀tì járíà wọ́n ní dáadáa yẹn kò ní mọ̀ pé wọ́n fọ́n ládàá níjọ́ tó ṣe lóòpin ìgbà tí dáadáa ń bá exist nípa rẹ tọ́ba wà nù sàárè ọmọ gba pẹ́ńsàn ọmọ gba ládàá gbogbo àwọn tó dá ìjòkó ilẹ̀ pátá ìjòkó tí wọ́n fi ń yí ẹ̀mí ọlọ́mọ yẹ gbogbo wọn kọ́lọ̀ ń gbogbo àti wọn bá ń jòkó láàyè yìí àbíbòmí náà lérí ètò yìí wọn mọ̀ gba pẹ́ńsàn wọn bẹ lọ́n fún wọn kọ́lọ́n bá aláàkọ́ wọn bá sẹ́ wọn jẹ́ àtàwọn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó àwọn kan wo ìlà máa ń palẹ̀ mọ́ téèyàn fi lọ́ọ́ lè sinmi nínú barisakhu alákọ̀ọ́kọ́ òun náà ni la ilaha illallah tawhid tawhidullah tawhidullah la ilaha illallah ó là kọ́kọ́ tí yìí máa ń palẹ̀ mọ́ tí yìí ó fi máa sinmi nínú sáré tó bá ti kú lérí la ilaha illallah ọmọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ àtàsídìkú bilqalb ọgbàgbọ́ ọlọ́kàn yìí pé kọ̀sọ́ba tí a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn mi lẹ́yìn ọlọ́run ó sì sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run náà lóòótọ́ tó fi jáde láyé la ilaha illallah kò sọ ẹnìkankan nígbà ṣòro nígbà dẹ̀ra o sì wá kú lérí ẹ lóòótọ́ ọgbà bí kò sẹ́ni tá a gbára lẹ́yìn ọlọ́run kò sẹ́ni kẹ́tẹ́ tá a máa retí orí lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tá a máa ń pè lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tá a máa ń bẹ̀ lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tá a máa ń sìn lẹ́yìn ọlọ́run òòṣà dábọ̀ òòṣà àjọbọ ọ̀bá wọn lọ́wọ́ ń bẹ̀ kò sẹ́ni tá a wọn ọ wá gbára òkùnkùn ọ ṣẹgbẹ́ awo ṣẹgbẹ́ àjẹ́ ọ bá wọn nípìn níbi ànsájò okú lérí la ilaha illallah iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ní la ilaha illallah àbí kí là ń sin ilé ayé ká sin lọ́hùn tàbá sì ní pírọ́blẹ́mù ká pè ọ lọ́hùn àbí kí ló tó kò sí nǹkan kan mi mọ́ ẹ̀sọ́ tó tún láyé tà sí ká sin ọ lọ́hùn tàbá sì ní pírọ́blẹ́mù ká ṣe kí ká pè ọlọ́run ọlọ́run nìkan ni wọ́n wá ń sìn tó fi jáde láyé wọ́n fa ọtí ọ̀fà wọ́n pè ọ̀ dáhùn ọlọ́run nìkan lọ́wọ́ wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn àdúrà ò lágbára míì tó tún ṣe kíni tó tún gbé ká oṣù kan mọ́dé oṣù kan mọ́rùn oṣù kan mọ́lẹ̀ oṣù kan mọ́sọ́ọ̀bù ọwọ́ akúlẹ̀ rí la ilaha illallah wọ́n ní wọ́n gan ni wọ́n gan ló kúre wọ́n ta ló kúre wọ́n ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lọ ìjọba ń pè ní ìsìláàmù náà nìyẹn alistislamu lillahi bi tawhid kò juwọ́jú sẹ́lẹ̀ fún ìjọ kan lọ ó wálé ayé ó sin lọ́n lọ́kan ó gbọ́ lọ́n lọ́kan ó mọ lọ́n lọ́kan ó sì gbára lọ́n lọ́kan ó sì ba lónìí kan wọ́n tún lè rẹ̀ wọ́n bá kan bẹ̀ lẹ́yìn la ilaha illallah ó kú oríire o bó o lọ́sọ̀ wá kú lérí ẹ̀ nílẹ̀ yorùbá táwa wáyé ṣèbí ilẹ̀ yorùbá làwáyé ibi wọn ti mú àfa àlẹ́lẹ́ lógun ìmáàmù mọ́sálásí wọn sì mú rìn ìwé ìmáàmù kálọ kájúwe fún ọ ọlọmọsá sọ wà ń bẹ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala òní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ìlú tó bá wù kẹ́ wà ìbẹ̀ wù kán bí yín sí ẹ̀ ẹ̀ sáà máa kú àbíkẹ́ kú ní mùsùlùmí ìgbàgbọ́ ni wọ́n sì fi àdìdì tìyàn sínú Islam ìgbàgbọ́ náà àìnígbàgbọ́ alukuf òun ni wọ́n máa fi mú yàn kúrò nínú Islam. anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni yàtí hilimalakani tí wọ́n bá ti gbẹ̀yàn sínú sáré àwọn màláíkà méjì ọyọjú wọ́n ní ilẹ̀ yẹn ilẹ̀ yẹn wọ́n fẹ́ sáré ẹ tí wọ́n gbé ọ sínú ẹ̀ wọ́n ní yọ fẹ̀ ọ wọ ọ̀kan báyìí ibi tójú rẹ̀ máa mọ tó bá wọ ọ̀kan láyé wọ́n níbẹ̀ ni sàárè rẹ̀ ó sì fẹ̀ màláíkà méjèèjì ọmọ wa bọ̀ fayujilisani wọ́n wá gbé ọ jókòó lẹ̀ sọmọ kí wọ́n ti wé ọ lásán wọn bá já okùn lára rẹ̀ àwọn màláíkà já wọ́n gbé ọ jókòó ọ̀yàkùn lánìlá wọ́n mọ̀ wá sọ fún ọ pé man rabbuka ta ló tọ́jú ẹ láyé tó ń sìn tọ́lẹ̀ tí máa ń tọ́jú yẹn lèyẹn máa ń sìn. fa yaqulu rabbiya Allah olùgbàgbọ́ òdodo yóò ní Allah ní tọ́jú mi òun náà ní sìn sìn. tọ́lẹ̀ tí wọ́n ti mẹ́ni tí ń tọ́jú ẹ̀ yóò lè sìn àyèmọ̀pọ̀lọ̀ ní tọ́jú wa ní òjá sí kí ni ní òjá sìn àwọn tá a sí lọ. ẹni máa ń pòròfáìdì fún ọ ọmọ fèrè kalẹ̀ fún náà ọwọ́ ayíya ọyẹ òpònú débi pé ọwọ́ lọ lè ń ferí kalẹ̀ fún gi igi tó ní kọ́ ọmọ fi dáná kọ́ ọmọ fi ṣe stúdù kọ́ ọmọ fi ṣe sẹ́f igi tó ní kọ́ ọmọ fi kan ṣẹ́ẹ̀ àwọn ṣẹ́ẹ̀sì tó máa lò táwọn àjòkó lérè omi tó ní ká máa fi dáná ká máa fi wẹ̀ ká máa fi tábà lọ́wọ́ àjòkó tí ló ń pè lọ́lọ́run ó sì ń lè pàdé ọlọ́run nínú sáré oníná lọ́mọ̀sìn torí pé kò sẹ́ni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ kò níbi iná gbogbo alá nídìí iná lójúmọ́ àṣà dáná olómi ni torí pé a ní di omi olóòrùn ni nítorí pé òòrùn ọkàrí ayé ìtọ́ bá ti rí èso ọlọ́run o lè rọ́lọ́run nílé ayé ń bí o lè rọ́lọ́run gbogbo tó wá wà pátápátá lẹ́yìn ọlọ́run wọn ni Allahu wàlíbá inú alikálikuliba inú alikálikuhi akídà wọ̀sọ̀tìyà ni ẹ ọlọ́run bá wà lọ́tọ̀ gbogbo tó dá wà lọ́tọ̀ ni tí o bá ti jẹ́ Allah ló ń feere kalẹ̀ fún ló ń sìn ìtọ́lọ́ ń dá iná ló ń kalẹ̀ fún ló sìn wọ́n ní ẹni bá dáhùn tó ní Allah ni yóò máa wá gbádùn inú sáré ọmọdé inú ka ẹ̀sìn wọn ni wọ́n ń sìn yóò ní alẹ́ islam torí ṣe islam lóòótọ́ ọmọ nàbí yúkà nàbí wọlé tẹ̀lé tó ṣe súnà yóò ní bẹ́ẹ̀ ni rasulullah yóò dákò jíṣẹ́ ọlọ́run tó rọ́ tẹ̀lé ṣé rí gbogbo àwọn ìbéèrè yìí ẹni bá dáhùn tó ọba paasi òun ni ọmọ sẹ̀mí gbére pẹ̀lú dùnú nínú barisafu nínú sáré ọlọ́run fẹ́ràn wa ó sọ ìbéèrè tí ó bi wa ó sì kọ́ wa ká tó kú wọ́n sọ fọ́mọ ipe lọ́la o níta béèrè ní ó sì di àárọ̀ ọjọ́ kejì nǹkan yẹn náà wọ́n béèrè lóòótọ́ ọwọ́ tó wá fèlè ọmọ ìyá mi ànábì ni ọlọ́run ó béèrè nǹkan báyìí wọ́n ti sọ ánsà fún ọ tó wá fèlè àwọn wo ló mọ fèlè láyé sáwọn ẹbí ẹ ní àbáwọn ọ̀rẹ́ sáwọn afáàrẹ ní àbáwọn ṣéwù rẹ tànàbí sọ fún ọ yìí pé wọ́n béèrè nípa la ilaha illallah wọ́n béèrè nípa sunna wọ́n béèrè nípa islam tọ́ọ̀ bá gbọ́ lọ́ngbọ́ onídìí kankan wí o lẹ́yìn ha tọ́ọ̀ bá ṣe sunna onídìí kankan wí o lẹ́yìn ha tọ́ọ̀ bá ṣe islam yìí tànàbí mu wa tọ́jú pé bíjà ló ń ṣe òní ṣe kí ni onídìí kankan wí àbọ̀ ṣe islam tó ń lọ ìṣòro ọlọ́sọjí òun yọ lọ́dọ̀ àwọn pásítọ̀ àwọn ẹlẹ́hàn lọ́dọ̀ pásítọ̀ ní sinjama àwọn lẹ́hà pẹ̀lú nìkọ́ọ̀bù nígbà tí ìgbẹ̀yìn ayé ti ń bọ̀ aya rẹ̀ ọjà ẹ̀rù ọba yóò wọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú fọkànbalẹ̀ yóò ní kì í ṣe nípasẹ̀ ẹ̀sìn nípasẹ̀ ìgbàlà ló ń bá wa ta ló dàn kan bò lójú tọwọ́ yẹn ta ló fi kọ́ lọ́rùn tọ́ba ilé kú sínú gbàgbọ́ yẹn tọ́ba ilé wọnú sàárè yóò mọ dààmú ni táyọ̀ fi parẹ́ yóò ṣe wá wọnà gbére torí gbogbo ẹni tí ó ti ṣe Islam pátá kò sí sẹ̀mí tó gbádùn fún ọmọlẹ́yìn yìí tán ti lò láyé Allah ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tó ní ha ha ha wọ́n wà lẹ̀ ní òdùrọ̀ tí wọ́n ṣe látara rin yóò dùn gbà gbogbo ẹ̀dá ọlọ́run pátá ní ọgbọ́ lẹ́yìn àlìjáná àtọ́mọ yẹn nìkan ni ò ní ha tó ṣe gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lu yẹn èmi rẹ̀ ọmọ wa sọ́fà yọmọ wa dààmú títí táyọ̀ fi parẹ́ wọ́n máa wò pé bóun ni èyí ó ṣe wà ní bàdìsáfún tára rẹ̀ ọmọ wa dààmú ebó ń sùn tí wọ́n bá ń nà ọ lójú oorun jama ṣe efili tó bá jí lára wọ́n máa ní ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa lójú oorun yóò sì sùn wọ́n sì ń nà tọ́ba padà yá yóò yíra padà ìtumọ̀ ẹni pé àwa ká nà láyé ẹ̀mí rẹ̀ ni wọ́n nà ẹ̀mí ìyà tí ń jẹ ẹ̀mí yẹn padà kanra àbí ọ̀kanra yóò kanra náà bẹ́ẹ̀ ni tẹ́yìn máa ń gbádùn lójú oorun òun jí báyìí ọ̀rẹ́ ni jáde wáyé tó ṣe rẹ́rìn torí pé ìdùnnú tó wà ní ọkàn yẹn ó ti wọnú kíni ó ti wọnú ara bọ́lá wọn bá aláwọ̀ ṣe ṣètò nìyẹn ìdààmú nínú ẹ̀mí kọ́lọ́mọdé abá nínú sáré o ọlọ́wọ́n bá aláǹsọ fún àwa tá a gbàgbọ́ àwa alùlà àkìdà ọlọ́wọ́n abẹ́ nínú àánú rẹ̀ mọ̀jà tún lọ́lẹ̀ ṣẹbọ lẹ́yìn tá a ti gbọ́ ọlọ́wọ́n o ọlọ́wọ́n bá ní yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit ọlọ́run ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ní tí wọ́n bá gbé wọn sínú sàárè ọlọ́run bá ní àáfin wọn lọ́kàn balẹ̀ ájì wọn orí ìbéèrè dáhùn ájì wọn orí ìbéèrè dáhùn bilikauli sábìtì ayé bilikauli láìláha ìlàlá ájẹ kí wọn rí láìláha ìlàlá o ájì kí wọn sékìní ájì kí wọn rí pé filihaya ti dúníyà tí wọn fẹ́ jáde láyé wọ́n fili àkẹ́ra lẹ́yìn náà tí wọ́n bá gbé wọn sínú sàárè àwọn tá a wí yìí á kí èsì ọ̀rọ̀rùn fún wọn láti fọ̀ ويضل الله الظالمين أي المشركين ọlọ́run ní gbogbo àwọn olóòsàn àwọn ẹlẹ́bọ ológun ọlọ́run ní àwọn yẹn á dọ̀rọ̀ rú mọ́ wọn lọ́wọ́ òun ní rí nǹkan kan sọ lẹ́yìn yé lẹ́yìn ha wọ́yá fún alùlọ́húnmá yàṣá ọlọ́run ní ṣe tó wù mí o ọlọ́run bá ní ṣe tó wù mí o ẹni tó bá wù mí jẹ níyà ẹni tó bá wù mí ń san lẹ́sàn-án ọlọ́run ní sábò sí gbogbo ẹni tó bá sin o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lànàbí fi ní tí abadigbó kù sínú sáré tádídá yẹpẹ̀ bò lé nímọ̀lẹ̀ ká kú ọ̀nbẹ̀ ànábì ní sitakifiru li akhikum ànábì ní ẹ̀ máa tọrọ àforíjì fún ọmọ yáyìn wasalu lahu tathbita ẹ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n fi lọ́kàn balẹ̀ kórí ìbéèrè dáhùn torí ìbéèrè yẹn ó pé a ah, ẹbí ta yín kàn ní Allah náà ní kìnìún ànábì lójúṣe Islam lẹ́sìn so bó ṣe fúyẹ́ lẹ́nu yẹ ọmọ awúwo lẹ́nu ẹni tí ó bá kú dáadáa kò ní rí wí àmọ́ àwọn tó bá ní ìgbàgbọ́ ọlọ́run máa jẹ́ kí wọ́n rí wí ànábì wa ní ẹ̀yin náà tún pọ̀ ládùúà fún ẹni ọmọ ìyá yín tẹ gbé sínú sàárè ìyàwó rẹ̀ tó wà nílé èyí tí fi ń ké yẹn ẹkún kọ́kàn nítorí lọ́ ti lọ ọkọ ìyàwó ti ń ké yẹn ìkọ́kàn bàbá ti ń ké ọmọ ti ń ké ìtọ́kànkọ́ yẹn wọ́n bò mọ́lẹ̀ ẹ̀sùn fún gbogbo àwọn ẹbí àtàrà kama ní Allahumma gifirila wa Allahumma thabitu ọlọ́mọṣà ìjì orí wì ẹ máa dáwí kálukọ́ máa dáwí ẹ máa ṣàdúrà fún kọ́lọ́wọ́n bá aláàkọ́sánú ẹ̀ anábì ní ẹ máa tọrọ fa inna wùlẹ̀ ana yusal torí pé nísinsìnyí anábì ní bá a ṣe wà létí sáré yìí nísinsìnyí wọ́n bí léèrè ìbéèrè yẹn òní wọ́n pè ní al-usulu Sheikh Muhammad ibn Abdul Wahabi anajidi òun kò sì sọ ntọ́sọ síbẹ̀ ọlọ́run sọ anabi sọ náà ní nsekini ní nsàlàyé síbẹ̀ wọn làwọn ìpìlẹ̀ mẹ́ta kan bẹ tọ́jẹ́ pé eré ẹ̀dá ṣiṣẹ́ lélẹ́rìí ilé ayé Allah Muhammad al-Islam mẹ́tẹ̀ẹ̀ta ò gbọ́dọ̀ dàrú mọ́yàn lọ́wọ́ láyé láì ṣe bẹ́ẹ̀ ayé yẹn ó dàrú wọ́n ní ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà tún wá ní ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n béèrè tí wọ́n bá ti gbé wa sínú sàárè ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní alladhina amanu ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá gbàgbọ́ tó fi jáde láyé wa kanu yattaqun wọ́n sì bẹ̀rù ọlọ́run wọ́n ń ṣe dáadáa lahumul bushra fil hayati dunya wa fil akhirah ọlọ́wọ́n bá ní inú wọn máa dùn Allahu akbar ọlọ́wọ́n bá inú wọn máa dùn fil hayati dunya nígbà wọn wà ní ayé ó lè rí dùnú láyé àfikún ní tàwídìí wọ́n fi lè àkẹ́ra nínú sàárè lẹ́yìn ìgbà wọn kù ní ayé àti ìṣẹ̀mí tó kù lẹ́yìn ìgbà tábàgbé adìde ọlọ́run bá ní inú tí wọ́n máa dùn ní. làtẹ́bídì lálẹ́ kẹlìmá ti la ọlọ́run bá ní yẹn kò sẹ́ni tí ó yí padà. dhalika huwal fawzul ọlọ́run láwọn eléyìí má jèrè o alladhina amanu ọlọ́run ní ẹ̀yin lẹ jèrè ẹ̀yin gẹ́lẹ́ rere jẹ́ suratu Yunus ayah sixty three ẹ̀rí alakọkọ òun náà ní ìgbàgbọ́ kí n la sọ kí n la pè ń gbàgbọ́ mọ sin táwọn yẹn bá ń sin láyé yàtọ̀ sọ́lọ́hún mọ sì wàràn lọ́wọ́ pẹ̀lú nǹkan kan míì táwọn yẹn wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ yàtọ̀ sí Allah sàǹgbé nísìn àti àti kánṣu gbogbo ẹbọ tó wà nílẹ̀ Yorùbá nìyẹn tí Yorùbá jẹ́ èyí tí wọ́n sin yóò sì jẹ́ èyí tí wọ́n sin kínní èyí tí wọ́n gbà pé ó lè ràn àwọn lọ́wọ́ lérí ìṣòro àwọn tí wọ́n ń pè ní àjò ogun ìrúbọ àtògùn náà ní iṣẹ́ wa nílẹ̀ yorùbá méjèèjì ọ̀kan náà méjèèjì ẹni bá ń ṣe ìbáàdà fún ọlọ́run tí wọ́n wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan mí ẹlẹ́bọ náà wọ́n ń pè ẹni sì ń wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tí ò wá kírun tí ò ṣe ìbáàdà tí ò gbọ́lọ́n gbọ́ ọkàn ọkàn kírun náà ní ọkàn ọkàn ṣàdúrà kò gbọ́lọ́n gbọ́ ẹlẹ́bọ náà wọ́n pè méjèèjì lè yóò mú pọ̀ ó lè fẹsẹ̀ kan rìn kọ́ ọmọ iyyaka abudu kílẹ̀lẹ̀ kejì wa iyyaka nasta'in tọ́ba tí ń lọ báyìí iyyaka na'budu ẹsẹ̀ ọ̀tún wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́ba ọba kankan rọ̀ nínú méjèèjì ó ṣubú ó ṣubú ní ayé ó ṣubú ní sáré èèyàn wà lọ́lẹ̀ ṣubú sínú nájọ́ kìá kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a palẹ̀ mọ́ tá a fi sẹ̀mí dáadáa nínú sáré àlẹ́ ìbáàdà òun náà ni ká jára mọ́jọ́sìn ẹ ma yá mi anabi ní nàlẹ́ ma yí ta anabi ní òkú o òkú ìdáwọ́dì àfi kọ́bùrìhì tí wọ́n bá gbé sínú sáré yasma'u khafqan ali muhina yuwalluna anihu yóò máa gbọ́hùn ẹsẹ̀ àwọn tí wọ́n wá sin nígbà tí wọ́n bá pẹ̀yìn dà tí wọ́n ń lọlé wọ́n fi wọn nìkan lẹ̀ nígbò tẹ́ kálukú ọmọ lọlé kò sẹ́nìkan tí ó bọ̀ sùn kò sẹ́nìkan tí ó sùn tiọ́ kálukú ọmọ lọ wọ́n wá jí ọ tí wọ́n bá ti lọ wọ́n náà mọ̀ pé ọwọ́ akọ ọlọ́run báyìí ọlọ́wọ́n bá aláàtà ni kò dúró tì òun lọ́wọ́ kàn báyìí ọlọ́wọ́n bá aláàtà ni kò gbára lé òun nìkan lọ́wọ́ kù fún báyìí ah ọmọ ya mi la ilaha illallah la ilaha illallah ọkọjá kákà máa wí lẹ́nu o èèyàn gbàgbọ́ èèyàn máa ṣiṣẹ́ tọ̀ wọ́n ní tí wọ́n bá ti ń lọ tí wọ́n lọ tí òkú yìí ń gbóhùn ẹ̀ṣẹ̀ wọn fàyín káàní mọ́mìnà àdẹ́mìnira tó bá jólú gbàgbọ́ òdodo káàní tó sọ́lá tó ń dará irun yọ̀yọ̀ sí i irun tó ń kí irun yìí tó kí dáadáa ní òkè ṣe irun àjàmbákú irun gidi tó sì kí lásìkò rẹ̀ wọ́n ní yóò wá dúró ní ìgbèrí rẹ̀ wakana suyamu anyamini wọ́n ní àwẹ̀ yóò dúró lápọ̀tún àwẹ̀ tó gba dáadáa wakana ti zaka eye sara sọdaka zaka tó yọ yóò dúró lápòsí rẹ̀ gbogbo àwọn eléyìí lọ́wọ́ bá aláwọ̀ fi sànù rẹ̀ níyàwó fi ní jẹ́ ọ́ ètí wọ́n sọ ni pé ọ wọ sàárè pẹ̀lú gbàgbọ́ rẹ àti pẹ̀lú ìjọsìn rẹ òun náà ni al-amalu salih iṣẹ́ rẹ ànábì ní tí wọ́n gbé yín sínú sàárè ayé àwọn ẹbí àwọn ará àwọn dúkìá wọn padà kí ni ànábì ní yóò ṣẹ́kù fún yín yóò ṣẹ́kù iṣẹ́ ìgbàgbọ́ àti iṣẹ́ ẹni bá ń ṣẹ̀sìn ni ó sinmi nínú sàárè o bá a ṣe ń kọjá ní tẹ̀yẹ tá à kọ́ dákẹ́ rọ́rọ́ ọ dákẹ́ rọ́rọ́ létí tiwa kọ̀ dákẹ́ fáwọn tẹ́ ń jìyà o àwọn tẹ́sí ń gbádùn bẹ́ẹ̀ àwọn ń gbádùn tí wọ́n lọ o torí pé wọn sáláì má kẹrùn nílé ayé gbogbo ìjọba ti dìrùn lọ́wọ́ ọmọ ìyá mi mọ́sá ìjìnà sí iṣẹ́ tó ọmọ ṣe tó fi nínú kíláàsì kò mọ́sá ìfilẹ̀ torí tó bá pa àwùjọ tá má lọ yá iṣẹ́ yìí ò ní gbọ́ lẹ́nu sáré nígbà wọn ni wọn kàn pè ọ́ lógìgì kí ló wá dé tó ọmọ palẹ̀ mọ́ wọn ni wọn kàn kì ọmọ pé ó ti yá ó parí ilé tán arábìnrin kan ó parí ilé lọ́nà àdúgbò wa ó sì wà níjọ Sunday ọ́fíìsì ti gbogbo àwọn kọ́kọ́rọ́ lẹ̀kọ́ ń sọ fáwọn aládùúgbò pé àwọn náà wá jọ yín lọ́sẹ̀ tí ń bọ̀ o àti ń bọ̀ lóòótọ́ ọ̀hún wá níjọ́ Tuesday ó láwọn ń bọ̀ níjọ́ Sunday àwọn aráàlú Sunday báyìí wọ́n gbé òkú rẹ̀ yọ ni lára ọjọ́ Sunday àwọn aládùúgbò ń sọ pé ah ẹ má gbókù sọ́dọ̀ màdámù o pé màdámù dé ń sin o ipe àbọ̀tọ̀ níbi tẹ́ ń gbókù lọ ni wọ́n ní màdámù náà lọ́wọ́ ńlẹ̀ yìí ọmọ ìyá mi sílẹ̀ ayé tó ń tòjọ nìyẹn má tó èsù náà níran ọlọ́wọ́ lòfin tó bó ṣe ń tò àsìkò ònú tó oníwọ̀n ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n gan lọ́rẹ̀ tí wọ́n ti ń tọ́rẹ̀ ìwọ ni. mọ́rọ̀ mọ́rọ̀ tó lọ kọ́lù ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kùtùrù tó lọ́wọ́ bá wa ẹ̀jẹ̀ agbìyànjú ká máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní sàárà ni ó ṣẹ́kù fún wa ẹ wo àwọn tí wọ́n ń làmìlaka nínú sàárà tí wọ́n ń tọrẹ̀ yìí ẹ wo àwọn èèyàn tí wọ́n ń dùn nú lóṣù lọ́sẹ̀ lójúmọ́ ẹni bá ti ní owó àwọn èèyàn ò ní fojú ọ̀nà rẹ lẹ́ o ìwọ náà mọ̀ sí tilẹ̀kùn rẹ nípa rẹ bá ká kó o ṣe kíni kó o ṣe tí wọn bá gbóòórùn owó wọn ò ní wá tọ́lọ́wọ́n bá fi ṣọ́dọ̀ rẹ wọn ò ní wá onírẹ́ nìkan àwọn tọ́ba ti tán sí onírẹ́ nìkan mọ́nà àmẹ́ni tí ń bá nínà kò ní tán lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń yọ zakati tí wọ́n ti sọ́dá kọ́ wọ́n ní wọ́n máa ń dààmú lé ayé àmọ́ wọ́n lọ lè sinmi níbo jàmbá nínú sàárè gbogbo àwọn tí wọ́n máa náwó ẹlẹ́mìí àwọn pèpè àzaz wàhálà yìí pọ̀ fa bá a dọ́fíìsì èrò bá a délé èrò bá a tráfù bá a tábà fóònù sinmi mu ni à kẹ́lẹ́ bá a sinmi ni. wọ́n ní sadaka zakati sadaka ọ̀wá àwọn ilé ìlọ́lọ́wọ́ bá a lọ́wọ́ fi fọ́n sinmi nínú sáré. anabi wa muhammad nígbà tí n bá wa sọ̀rọ̀ wọ́n ní idha mata bunu adama anabi ni tọ́mọ anabi adama bá ti dákẹ́ inqata amaluhu illa min thalath anabi ni gbogbo iṣẹ́ tó lè ṣe tí ó wọnú fáìlì rẹ̀ tí ó máa jẹ́ àlékún sẹ́ ànábì ní kò lè sìn kankan máa o àmọ́ nǹkan mẹ́ta tó bá ṣe sílé ayé ládàá rẹ̀ wọ́n máa bá nínú sàárè sadaqatin jariya ẹ̀yọ́ máa yá mi continue charity gbogbo àtọ́lọ́mọba ti kẹ́ bàbá ṣe ń kọ́lé ọmọ kọ́ mọ́sálásí tọba ti ń kọ́ iléeṣẹ́ ọmọ kọ́lé kéwú tọba ti ń kọ́ ilé tọmọ fẹ́rẹ́ǹtì kò sì mọ kọ́lé ọmọ òrukàn bọ́ba ṣe ń ṣètò ayé ọmọ ṣètò ọ̀run ọba ti ń ṣètò ayé ọmọ ṣètò ìwọ lọ́gbọ́n o torí pé tọ́bajúkọ ayé nìkan lọ dájú kọ tí wọ́n á lọ yá tí ò síbi tó dé sí lọ́rùn sàárà ọgbẹ́ kànga ọgbẹ́ bọ́ọ̀ owó ń bẹ lọ́wọ́ ẹ ìyá rẹ kú bàbá rẹ kú ó kí ìsẹ̀mí tí ń ṣe lẹ́yìn kú kọ́ rọrùn ó lè gbé kànga fún sáàdù bin Abu Waqqas ó kó wá bá nàbì ipe ìyá àwọn máa kú kí ni kó wọn ṣe àdébìnrin lọ́ọ̀lẹ́sẹ̀ tó mi àwọn yóò ṣe mú mi on behalf of ìyá ẹ kọ́ mọ́sálásí ìwọ́tọ̀ kọ́ mọ́sálásí síbi kí ni wọ́n ní wọ́n kọ́ fún ọlọ́run tọ́lọ̀ lè ṣe mí bẹ́ẹ̀ man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna wọ́n kọ́ lé mi fún ọ nínú sẹ̀mí mi tó fẹ́ ṣe ọwọ́ lówó lọ́wọ́ owó yẹn náà wàá jẹrà mọ́ lọ́wọ́ tí tó fi dákẹ́ ó fowó yẹn pamọ́ fá títí títí tó fi kó sọ́wọ́ lè ọwọ́ ń jayé ọ̀sáyé ọ̀gbàgbé ọ̀run sàrà ẹ̀ mi téèyàn ṣẹṣẹlẹ ayé àbí tí wọ́n ṣe lẹ́yìn èèyàn nígbà téèyàn jáde láyé bóyá àwọn ọ̀rẹ́ àbáwọn ọmọ àbáwọn ẹbí wọ́n ní yóò máa ṣàǹfààní fún yẹn nínú sáré anabi ni al-ilmu nafi' aw ilmi yuntafa'u bi ìmọ̀ téèyàn kọ́ àwọn èèyàn bushra lil mu'allimin wa bushra lil murshidin wal wa'az wa gbogbo àwọn tí wọ́n kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí wọ́n máa dunnú sáré wọn ní sọ̀kùn àwọn afa ń dààmú fa àwọn afa yìí sinmi ṣẹbi táwọn yẹn bá ti ń gbóòórùn owó wọn máa da gèrè lọ́bẹ̀ ibi táwọn yẹn bá ti ń gbóòórùn mà wọn máa da gèrè lọ́bẹ̀ àwọn afa wa Sheikh Ibn Baz rahmatullahi alayhi wọn ò sinmi tán fi lọ́ọ́ lè bọ́ lọ ẹ wá wo tíra àwọn tó wà nílẹ̀ ẹ wá àwọn sàwùtì yá àti àwọn àǹfààní tá à ń ṣe lédè àwọn kíṣẹ́ tiwọn ẹ̀yọ́ máa yá mi èyí máa àwọn yẹn wá wà nínú sàárè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run hasabu wọn láhàsíbù hàn kọ́lá máa sàlékún kẹ́ kọ́lá mọ́sá fi hàn sínú àwọn màlìjánà ẹ̀yọ́ máa yá mi gbogbo ohun téèyàn bá fọ́nká nínú mà wọ́n ní yọ máa sàǹfààní fún yàn téèyàn bá jáde láyé náà fi ní ìmọ̀tọ́ wà á kọ́yàn àti tírà tó ṣe àti ọ̀rọ̀ tó sọ sí atẹ́gùn dákun má gbàgbé ikhlas má gbàgbé sincerity gbogbo yẹn náà ní kọ́yàn lẹ́kọ̀ọ́ lẹ́nu àmọ́ kọ́lá ni mukhlisun ọlọ́mọṣẹ́ ìfàwọn náà sínú àwọn mukhlisun gbogbo èèyàn kọ́ lánìyàn dáadáa táníyàn bá ti da pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọ wà nù sàárè gbogbo alùbá tá a sá àtọ́ kọ́ àwọn ọmọ gbogbo koran tó kọ́ wọn àdìsí tó kọ́ wọn gbogbo ẹ̀ pátápátá ni ọmọ jàǹfààní rẹ̀ ànábì ń tẹ̀síwájú ó ní ọ̀wọ́ládé sọ́ọ̀lẹ̀ ìyẹ́dẹ̀ ọ̀la dùwà olùwọ́ládé sọ́ọ̀lẹ̀ àdúrà àwọn ọmọ rẹ̀ yóò mọ̀ sàǹfààní fún nínú sàárè àlùwọ́ládé sọ́ọ̀lẹ̀ inú kejì àlùwọ́ládé sọmọ tó kọ́ ilé tó ra mọ́tò tó wá ní ilẹ̀ rẹpẹtẹ tí ò kírun sóun lọ́mọ dáadáa òfò ní fún ya yẹn òfò ní fún bàbá yẹn ọmọ rẹ lówó wọn ní kọ́dọ̀ wọn ní kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ sì kírun òfò ní wọn lọ́mọ rẹ jẹ pírẹsidẹ́ntì pírẹsidẹ́ntì òde mọ́sálásí ọlọ́mọ ti di kìrìsẹ́nì kó tó jáde láyé òfò ní nínú àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa ń gbádùn nípasẹ̀ rẹ̀ nínú sàárè òun náà ní kéèyàn tọ́mọ ọmọ yẹn ha Qur'an ọmọ yẹn mẹsìn Ọlọ́run ó wá kírun tán ó wá tẹ́wọ́ ni wọ́n ń ṣàdúà nínú àwọn ọmọ olùkànkan tó wà lọ́dọ̀ wa lálẹ́ ìjẹta akíṣà ìtàn èmi ń ṣe nẹ́fìlà òun náà ṣe nẹ́fìlà lẹ́gbẹ̀ẹ́ mi ó wá tẹ́wọ́ ó tẹ́wọ́ ó tẹ́wọ́ ó fẹ́ẹ́ tóbi ìṣẹ́jú márùn ìwọ́n yọ owó ìwọ́n ń ṣàdúà ọmọdún méje ni wọ́n ń ṣàdúà ni wọ́n ń ṣàdúà ó ṣàdúà fúnra rẹ̀ ó ṣàdúà fún màmá rẹ̀ ó ṣàdúà fún bàbá rẹ̀ bàbá mi bẹ nínú sàárè tí ń gbalada tí n bá ń ṣàdúà fún kundó wà nínú sàárè wọ́n ní wọ́n bá ń jẹ ń yà wọ́n ní ọlọ́run lè padà fi àdúà yẹn mú yà kú àbí kọ́lọ́run fi àdúà yẹn rìdíùsì yà tọ́fẹ́ ṣe kínní tọ́fẹ́ máa jẹ nínú sàárè wọ́n ní tọ́ bá jẹ́ nìkẹ́ ìkẹ́yìn ọmọ pọ̀ sí tádùn àbá ṣe kínní tádùn àbá pọ̀ ọmọdé wa ń ṣàdúrà fún wọn wá ń gbé ọ̀gá nípò nínú sáré ọjọ́ àlìkìyàmọ̀ wọn gbé fáìlì lé lọ́wọ́ ànábì ní ọlọ́run bá sọ fún wọn pé ọjọ́ àlìkìyàmọ̀ àwọn kan gbé fáìlì wọn lọ́wọ́ wọn ní anna aliya hadha níbo mo ti wá rí gbogbo àwọn sẹ́ẹ̀rì yìí wọn ní hadha bistiki fari waladika laka eléyìí ni àforíjì tọmọ rẹ ń tọrọ fún ọmọ dáadáa tó fi sílẹ̀ ayé tọ́ba afọ ọmọ dáadáa sáyẹ̀nsì jẹ́ ó fún lẹ́kọ̀ọ́ ayé tí òfin ní jẹjẹkújẹ ó mú lọ yọ ọ̀hán kuran ó mú lọ bí tó ti máa tó hálùkọ ọmọ fàdá ni lọ ọmọ kírun gbogbo àwọn eléyìí máa ṣẹ́kù fún yẹn nínú sàárè nínú sẹ̀mí tá a lò lẹ́yìn ikú àdúrà tí gbogbo àná bá ṣe fáwọn òbí àwọn àwọn òkú ni máa ń sàǹfààní fún wọn nínú sàárè Rabbi ghfir lana wal ikhwanina alladhina sabaquna bil iman àdúrà ń bò kú o fìdáwù jọ mẹ́ta àwọn ní ká má jòkó ẹ̀ àti fìdáwù jọ mẹ́jọ àwọn kèfèrí ń ṣèje àwa ń ṣèjọ nínú tíra olè jọ wa káàfọ àwọn jáde sí mi kó wá sọ bí tíra tó bá wa Khadija kú anabi òsèjé anabi òsèjọ Hamza kú anabi òsèjé anabi òsèjọ Fatima kú àwọn èèyàn Ali kọsẹta bẹ́ẹ̀ ni òsèjọ kò sógójì ọjọ́ wa kà yẹn nínú tíra olè yẹn wọn sọ fẹlẹ ha pé ẹnabẹsẹ fìdáhùn lé wọn èyí pé ṣé òun ní sokùn ẹbí ni sókun náà wọn ni kò so mọ́lẹ̀ lọ́rùn ẹlẹ́hà àbọ̀dá mata àwọn ẹlẹ́hà kan ti jàyà kúrò àṣẹ íńtánẹ́ẹ̀tì wọ́n ti ya olórí burúkú síbẹ̀ gan-an tí wọ́n kọ̀ǹfìsì àwọn èèyàn àwọn èèyàn wọ́n tírè ní wọn ní o nígbà tẹ́sán òye wọn náà tẹ́lẹ̀ ẹ má jẹ́ ó discourage yín o ẹ má lo nìkọ́ọ̀bù yín ẹ má lo jàlúbáàbù yín kẹ́ ẹ má sí dáadáa ẹ mọ wo tiwọn lásìkò ànábì náà àwọn kan bẹ náà tí ó jẹ pé àwọn náà rà ànábì wọn ò sì gbọ́ wọn gbà ẹ máa bá tiyín lọ o ìbílísù ló gbọ́ àwọn yẹn dìde kẹlẹ́ yẹn ọmọ jó kọ́ máa rìkọ́dì ijó kọ́ máa sẹ́ndẹ̀ sí ẹ̀rí social media ẹlẹ́yà wa kú lẹ́yìn ọdún méjì social media àwọn yẹn wá ń sìn wọ́n wá rí ijó rẹ̀ tí ń jó títí táyé fi parẹ́ ẹ wà àdéhùn tó ti bá ẹlẹ́hà yẹn nínú sàárè tó bá post kankan sí íńtánẹ́ẹ̀tì ń sìn láti pé ọmọ gbàtí ọ̀pá rẹ̀ ń bẹ̀ o ní tó bá fẹ́ kọ́ ro dáadáa kó tó kọ́ o ó sàǹfààní lérí ẹ̀ láyé ó tún sàǹfààní lérí ẹ̀ nínú sàárè tó bá jẹ́ nǹkan dáadáa tó bá jẹ́ aburú àdánwò bọ̀ láyé lẹ́yìn tó bá kú wọ́n mọ̀ fún ni commission gbogbo àwọn tí wọ́n bá ń lo kinní yẹn tí wọ́n fi ń ṣe ọlọ́ kọlọmọsà mu wa dókòsà nù ẹnì kọ̀ọ̀kan wa èyí ó mi nínú àwọn kan tí ó bá yẹn nínú sàárè tó jẹ́ pé ó lè gbà yán lẹ̀ nínú yà tí ó wàá ṣokùnfà téèyàn fi máa ṣe ayé gidi nínú sàárè òun náà ní kọ̀dọ̀ òdẹ́yìn ọmọ ìyá mi tó bá fẹ́ sinmi nínú sàárè san gbèsè kó tó lọ o san gbèsè kó tó lọ lọ́ọ̀lẹ́ báwọn tó jẹ ní gbèsè pé ọ̀gbàgbé owó wọn o sọ pẹ́ni tó jẹ gbèsè ńlẹ̀ ayé naturally kì sẹ̀mí tó gbádùn wọn ni àdéhìnú hamulaili ẹ wàzúlù nahar wọ́n ní ìbànújẹ́ òru ni fún ẹni tó jẹ gbèsè ìtìjú ọ̀sán ni ìsẹ̀mí ẹni tó jẹ gbèsè balance tẹ́lẹ̀ náà láyé ń bí wọ́n ní kì í nìkan nínú sàárè ẹni bá gbèsè wọnú sàárè kò ní balance anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ekidi dayna anil madinin ekidi dayna anil madinin allahumma dhakirna dayna anna ad-dayna alamin kọ́lọ̀ kọ́ran wa létí gbèsè tá a ti jẹ tá a ti gbàgbé kọ́lọ́wọ́n bá aláà kọ́ wá ṣe nírọ̀rùn fún wa láti ṣe kíni láti san ẹni tó jẹ́ ń gbèsè ọmọ lọ́dọ̀ ẹ̀ pé àyèmá mo lè kú o mẹ́sà yọ̀ǹda mi o àyèmá yẹn mi lè bọ́ o mẹ́sà ìsànù mi mo fẹ́ sàn àmọ́ kò sí ọ̀dọ̀ àyèmá fún ọ díẹ̀díẹ̀ gbàmí láàyè kí n máa san díẹ̀díẹ̀ ní wọ́n sọ́nà béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé alájà ló kú lásán tán yẹn o umu ló kú lásán tán àfa ló kú lásán tán yẹn o ẹ̀dá kùtà ló jẹ lówó o ìrònú nípa àdìsí kan ni wọ́n rò débẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni nafsul mu'mini mu'allaqa anabi ni ẹ̀rí ẹ̀mí ọmọ èèyàn tó jẹ́ onígbèsè ẹ̀mí ọmọ èèyàn tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó wá jẹ gbèsè wọ́n ní àásòrò mahabusatun àásòrò àníyó débi tí ń lọ bìdẹ́yìn nìyí nítorí gbèsè tó hatta yuqda anhu títí tí wọ́n fi san gbèsè náà láṣẹ wa túlẹ̀ ìtumọ̀ ẹni pé ìdààmú ọmọ bá wọn ní túlẹ̀ kó lọ lè gbádùn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń gbádùn mahabusa fil qabr allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amma siwaka mọ̀tẹ́numọ́ ọlọ́wọ́n padà bọ́ sanwó lẹ́yìn náà máa lọ lè bá wọn tọ́ jẹ lówó pé ọgbàgbé wọn bó o ṣe ń lọ yẹn wàláhì ọlọ́run padà ó lè padà fi àánú rẹ̀ sí wọn lọ́kàn ipe ìmọ̀ ń dààmú ọmọ wa ń jẹ̀jọ́ ọmọ tó ń wá lánàá ó ní àyèmọ̀ òun lè kú ọlọ́run lè fàánú sí lọ́kàn tí ó pọ̀ òun yọ̀ǹda rẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ da mo da sí méjì ọyá sàn dajì ọlọ́run sì sọ fáwa tí wọ́n jẹ lówó káwa náà kálí Taba mọ̀ pé ipa wa ka owó yẹn láti bùn wọn alákọ̀ọ́kọ́ tàbá mọ̀ pé ipa yẹn ka ká fi wọn lára balẹ̀ ká máa san díẹ̀ díẹ̀ dàsùkù tí ó rọ̀ wọ́n lọ́rùn fanatharatun ila maisara ọlọ́run bá tún wá ní wa an tasaddaqu ọlọ́run bá ní tẹ̀ bá tún wá lè bùn wọn kọ́ khairun lakum in kuntum ta'lamun tẹ́ bá mọ òde tó wà bí kéèyàn ó bùn yàn ní gbèsè ah, ẹ bá sáré lọ bẹ́ẹ̀ ẹ bá fi ṣe sàrà fún torí pé bí wọ́n ṣe túlẹ̀ ni wọ́n tú ọ náà lẹ̀ ẹni bá bọ́ ọmọ yẹ́ láṣìírí ọlọ́run bá ṣìírí tiẹ̀ náà ẹni bá yọ ọmọ ya rẹ̀ kó nínú ìgbèkùn ọlọ́run yọ òun náà kó nínú ìgbèkùn nílẹ̀ ayé bí àtijọ́ kìyàmà lórí jẹ́ pé ẹ̀yin tí wọ́n bá jẹ olówó tó ń tọ̀ wọ́n bá ti kú tó bá jẹ́ pé owó yẹn ó lè yọ̀ǹda ẹ̀ dákun ni wọ́n náà fi ń sẹ̀mí ó lè fáwọn ọmọ rẹ̀ lárabalẹ̀ torí pé owó mi pọ̀ débi pé kò ṣe yọ̀ǹda. asahada fi sabilillah nínú tí máa ń jẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ mí tọ́da nínú sáré òun ni kéèyàn kú sínú ogun islam wọn lógun islam dé ọmọ ya wọn ṣàyìn dìde o ọfẹ lọkì nìyẹn o gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá wọn parẹ́ anabi ni yukfaru li shahidi kulla dham illa àtúpalẹ̀ sínú gbèsè ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ni tó bá kú sójú ogun ẹ̀sìn bá ṣẹ̀ tẹ́jẹ̀ bá ti ń kan lára ẹ̀ báyìí tí wọ́n ta mọ̀ àbí wọ́n gun lọ́kọ̀ ẹ̀jẹ̀ ń kan só báyìí á sì pa gbogbo ẹ̀ṣẹ̀ náà rẹ̀ gbèsè nìkan là ní parẹ́ nítorí pé ọmọ èèyàn ló ní gbèsè yẹn kò sì tí yọ̀ǹda gbèsè lágbára púpọ̀ o ìkú sójú ogun ẹ̀sìn ọ̀parẹ́ o ọlọ́wọ́n bá ní wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run ni ẹ má má rò ẹ má rò ipe àwọn tó kú sójú ogun ẹ̀sìn ipe òkú ni wọ́n bali ahya ọlọ́run bá ní wọ́n sẹ̀mí inda rabbihim lọ́dọ̀ ọlọ́run bá wọn ní barisahu yursaqun à ń fún wọn lárísìkì à ń tọ́jú wọn farihina bima atahumullahu min fadli inú wọn sì ń dùn lọ́wọ́ inú wọn ń dùn lọ́wọ́ látara àtàwọn ọlọ́run bá bù fún wọn nínú ọlá wa ọlọ́run ti máa da ọlọ́lá nínú sàárè kó tó di ọjọ́ àlùkìyà gbogbo ìdẹ̀ra nínú sàárè pátá pìràmù ni bọ́lá wọn bá gbé wa dìde yẹn sì wá lọ lè wọnú ìgbádùn tó pé èyí tí kò ní tán tí ò sì ní stop gbére téèyàn bá sì wà nínú ìyà nínú sàárè èèyàn ọmọ ìyá mi wọ́n ní ìyà tí ń jẹ yẹn pìràmù ni nǹkan jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni gbogbo yẹn títí tá a fi gbé dìde tá a bá gbé dìde yóò sì wá wọná gidi yóò sì wá wọná ashadda al-adhab ìyà ńlá kọ́lọ́mọba Allah kọ́mọ sí wàlẹ́ ní ìyàwó ojú ogun ẹ̀sìn yíṣọ́ àwọn tá ń di bọ́ǹbù mọ́ra tí wọ́n lọ lè pa àwọn innocent o àwọn yẹn lè wọ náà ni o ó ní olókọ jihad tó ń ọ̀parẹ́ ni o ó tún pa àwọn èèyàn ẹ bá fẹ́ jagun jihad ẹ dájọ́ ni àwọn táwọn fẹ́ padà Islam ẹ̀já pàdé lókè odò láago mẹ́sàn-án la, ó sì dagun mẹ́jọ ẹ̀ kún lé àwọn náà kún lé wa pàdé wọ́n pàdé lógun Bádìrì nìyà wọ́n pàdé lógun Ọ̀hùdù ni àbí bẹ́ẹ̀ sì kọ́ wọ́n kàn jálù yín lógìgì gbogbo yín lẹ́gbẹ̀ẹ́ bàn ẹ fèsì wọn wọn tó fẹ́ padà Islam a sì ní eléré tá à ń ṣe tá à tẹ̀lé kìtìpá nǹkan ọmọ orúfin ìjọba. ẹ̀yọ́ mayami ìdìtìnàbù asibab alijalibati lé adábìl qabr wọ́n ní tí ó yẹ kéèyàn sẹ̀mí tọ́gbà nínú sàárè òun náà ní kéèyàn jìnnà sí gbogbo àwọn nǹkan tá a nàbì sọ pé bẹ́yẹn bá tilẹ̀ kú lérí ẹ̀ yóò jìyà sàárè ẹja kọ́kọ́ sọ kó kílẹ̀ àná gbogbo má sí ọlọ́run tọ́ba ti ṣètò kú tọ́lọ́run sì fẹ́rẹ́ jìyàn èyàn jìyà sàárè tọ́ba túba àmọ́ tọ́ba túba òtítúba náà nìyẹn bọ́ba túba lè ní tó kúnjọ́ kejì wọn níbi ọmọ nítorí ọ̀wá jẹ́ òtètè túbá ni pé ọmọgbà tí wọ́n pè ọ́ yákọ́ ọmọ bọ̀ èyí tó níjẹ́ ọmọ ti tẹ̀sí wíìfù ni ẹ̀ pé à máa padà túbá tó bá di next year tó bá di two years ẹ̀ lẹ́yìn ọdún méjì sísìn padà túbá ó lè jẹ́ pé kùsẹ́ ní méjì tọ́jà lè láyé ẹ̀já túbá o lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba wa nínú àwọn ẹ̀ṣẹ̀ tá nábì ni bẹ́yẹn bá wọ bẹ̀ yóò jìyà sáré ànífàkà òní kéèyàn wà nínú ìṣẹ̀ṣe kó sì máa darapọ̀ mọ́ wa nínú Islam nílùú Ìlọrin àwọn ọmọ ìlú Ìlọrin bíbí Ìlọrin lóbìnrin wọ́n sì lodò lọ́nà oko olówó wọ́n lọ lè ṣe wọ́n lọ lè sin Ọ̀ṣun pẹ̀lú àwọn àyọ ọlọ́sùn ọmọ tó Quran tí bàbá rẹ̀ tó náà ka Quran ìlú àwọn afáàsá ni lọ́rin àbí kò sí létí wọn ti ka Quran wọn làwọn jìnnà sí náà àwọn sọmọ àlìjáná àmọ́ wọn fún alẹ́ rí. Aina delil erida, nígbà tí ọmọ ilé ẹlẹ́sìn tó wá ń ró sọmáyà tó wá ń lọlé bá wọn bọ omi ọ̀ṣun kìí ṣe nílùú ọ̀ṣun o nílùú ìlọrin àárọ̀ ọ̀ṣun wá láti ìlú tiwọn òun wá dá ìṣẹ̀ṣẹ̀lẹ̀ nílùú àfa àwọn àfa sì ń wòran àwọn àfa àwọn àfa kan wá nàró wọ́n ní irú ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílùú lọ́rin o bóòlù yẹn ó ṣe máa wá máa bọ omi nílùú wàfà nílùú ẹ̀sìn mo ní í ṣe bí ẹ̀yin náà ń bọ ológbò ìwọ náà ń gbà pé ẹ̀ka náà náà o sì jù síbẹ̀ láàyè lẹ́yìn ìgbà tó gbóná ọ̀nà ọ̀lọ́ òfin fọ́kọ onítorí kí ipa ayé kọ́ mọ́ bàa o ìwọ àti àwọn tó ń bá gún yẹn kí ni yàtọ̀ láàrin àbúrò ń jálàbí ẹlẹ́bọ àfọwọ́n náà kalẹ̀ lẹ́bọ oníkàtàlí tọ́jà pé fúnra rẹ̀ náà òun náà ń gún àṣẹ ọ̀ká papọ̀ máa taari ifi ń ṣàfọ̀ṣẹ kí ni yàtọ̀ láàrin wọ oye àtàwọn ọlọ́sùn tó ń pé wọ́n ṣe bọ èyí tí wọ́n ń ṣe kí ni wọ́n ń pè anifak kápọ́lọ́ la dúró ti kó sì jẹ́ pé agbára ń wà níbi tí a fi sí. Si lẹ́yìn náà ó ní ọ̀dọ̀ àwọn tá a máa ń sá lọ nítorí agbára káṣí wàá máa pé allah la ilaha illallah asubunallah wa niwal wakil kò rí bẹ́ẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ mùsùlùmí tí wọ́n kú nídìí ìṣẹ̀ṣẹ̀ nídìí ẹ̀bọ ọlọ́run sọ̀rọ̀ wọn ọlọ́run bá ní wa mimman hawlakum minal a'rab ọlọ́run bá ní ìrẹ́ muhammad ń bẹ nínú àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láwọn tí wọ́n ń bẹ nígbèríko lẹ́gbẹ̀ẹ́ madina ń bẹ nínú àwọn lárúbáwá oko munafikun munafiki ni wọn o wọn kàn wájú mà wọn wá yídì ni o wọn fẹ́ bọ́lẹ̀ o wa min ahli madina kọ́dà ara wọn náà tún bẹ́ẹ̀ madina pẹ̀lú yìí maradu ala tóun náà sọ pé alu sudan mi irungba àti ṣòkòtò ee n ń lu àfọ̀ṣẹ irungba àti ṣòkòtò òun náà ń lọ lè ṣe ń lè fa ẹlẹ́hàn ń lè ṣe òkúta ń lè ṣe rẹ̀ n lè bẹ èso sí yàlẹ àbí n bẹ èso sí yàwó ẹ n lè sókun fẹ lọ́dọ̀ bàbá ológun n lè dà fún jálàbí n lè wòṣẹ àwọn eléyìí ẹlẹ́sìn ni wọ́n làwọn mọ̀ wọ́n sí àmọ́ wọn ò fi ẹbọ sílẹ̀ ọlọ́wọ́n bá wọ́n pọ̀ Mádínà náà o wọ́n pọ̀ ní kàràkàrà àwa ta là ń ṣe o kì gbogbo àtàwọn ṣe súnà là ń o àwọn ẹgbẹ́ ìjọ wa o wọ́n sì mara wọn àṣírí ó tunu sáré tó bá túbá ọlọ́run bá ní márọ̀dù alánìfàk ẹ pariwo lálíkọ̀ ẹ pariwo fátítì ẹ kí ẹ pariwo ńjímà ọlọ́run ní wọ́n ti pinnu lórí ní tí wọ́n ṣe yẹn wọ́n kàn máa yí mú sí yín pé ẹ àwọn náà ka kìtàbù tàwhídì nígbà padà yá máa pé nǹkan bẹ́ẹ̀ àbádàkẹ́ sàwùdí mo ti jáde dákẹ́ mẹ́ẹ̀ mo jòkó níwájú wa bàbá sàbá sùwùsẹ̀ mi nǹkan mi ń kéwò lẹ́yìn náà lọ́wọ́ àdó mọ́ná la ilaha illallah ni wọ́n kọ́ ọlọ́run la ilaha illallah ọlọ́run bá ní àwọn mọ̀lẹ́bí kéèyàn náà ń bẹ láàrin wa tí ìyá ìyàwó rẹ̀ ó gbé ẹbu wá tí ó la wọ́n ní àfa ẹ̀rẹ́gbẹ́ ti ń kọ́lé náà yóò ní mọ́mí mú kinní kan wá òbọ̀tẹ̀ mọ́sọ́ fún ọmọ ní ẹ̀ nílò mọ́mí wa làwọn fẹ́ rí fúnra wọn ìyá yẹn sì sàásàásà àfa padà la ọlọ́mọsà sọ wá ń bẹ̀ ọwọ́ kúnjọ́ kejì. <laughs> lẹ́yìn ní aṣọ́rakítà láyà àbátọ́ na àmàlúkà ọlọ́run ní gbogbo sẹ́ẹ̀rì rẹ ti bàjẹ́ o láti inú tàwídì bọ́ sínú ẹbọ ọ̀fẹ́lẹ́ gan ọkàn change ọkàn náà ni ọkàn lọ́kàn change ọkàn ni ọkàn ni tàwídì wà àtẹ̀sídìkù bil qalb ọkàn lẹ́bọ̀ wa tó bá ti gbà pé omi yìí ordinary pure water ni mo sì fẹ́ mu nítorí pé ògbẹ́ngbẹ́ mi ọ̀ lẹ́sẹ̀ tó bá change ọkàn torí pé ah omi nílùú sẹ́yìn ah, ìlú sẹ́yìn ló àǹfààní omi yìí wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ bá mú ọ̀nà òsì tó bá mú pẹ̀lú àníyàn tó change yẹn ó sì wọ̀ná ewé efirin oògùn jẹ̀díjẹ̀dí ni àwọn afáàmì ẹ̀mí tí wọ́n máa ń lájú jama tó bá sì ge tó bá sì já sixteen mẹ́sàn-án àti méje wọ́n ní mẹ́sàn-án fọkùnrin àbí méje fóbìnrin àbí wọ́n ní wọ́n ṣe méje fóbìnrin mẹ́sàn-án fún ọkùnrin mẹ́sàn-án àti méje ó di mélòó mélòó lọ́dà nínú òǹkà àwọn ìyá mélòó lọ́dà àwọn ọmọ ìyá mi mélòó lọ́dà ó di ẹ̀ẹ́dínlógún ọwọ́ alẹ́ òṣèlú ọjà mẹ́sàn-án láàárọ̀ ọjà méje rọ̀ ọlọ́ọ̀sẹ̀ bọ̀ kí ló wá ń ṣe ha sàárì òtún wá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òun náà sì mọ̀ nígbà tí ń lò àwọn ìyá nìyẹn àwọn ìyá nìyẹn ìlànà àwọn ìyá nìyẹn kọ́lọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ tẹ́lẹ̀ ti sọ fún ọ pé ìlànà àwọn olóòṣà lọ́ọ́ máa lò ọ wá yí padà èyí tá ń pè ní mẹ́sàn-án ó fi mẹ́fà síbẹ̀ èyí tá ń pè méje ó méjìlá síbẹ̀ nǹkan ò ní ṣe ọ́ torí yìí tí ó ṣiṣẹ́ lára mẹ́sàn-án náà ni ó ṣiṣẹ́ lára mẹ́wàá gbogbo ẹ̀ pátápátá ìlànà ṣẹṣẹ ni adìyà lóyún sẹ́ ó lóyún ó wá sopínì mọ́kùn ó ní torí pé kóyún ọmọ bá ṣe kínní ọmọ bá bọ́ ó ọwọ́ mọ̀ pé ẹni tó gbé ẹ̀mí sára igi ẹni tó gbé ẹ̀mí sára irin tí wọ́n ń pè lógun irin yẹn tóbi wọn náà ń fẹ̀mí sára píìnì irin lòun náà mọ̀ ń kéré kò sí yàtọ̀ láàrin méjèèjì ọ̀dọ̀ ọlọ́run ọba àlá ọ̀dọ̀ ọlọ́run nìkan la ṣe kínní ni la fẹ̀mí sọ́dọ̀ rẹ̀ ètò wọn pè ní tàwíìdì nìyẹn ìdákejì rẹ̀ lẹ́bọ ọlọ́run bá ní má rọ̀dù alẹ́ ní fáà gbogbo ọlọ́mọba ní la ta'lamuhum ìwọ wàá mọ̀ wọ́n láàrin yín o àwọn brothers yẹn sisters yẹn àwọn umus yẹn ń bẹ láàrin wa nahnu na'lamuhum ọlọ́run láwa dá wọn mọ̀ lọ́kọ̀ọ̀kan àmọ́ bí wọ́n sá lọ àmọ́ bí wọ́n sá sí àmọ́ tí wọ́n ń lò sanu adhibuhum marratayn ọlọ́run ní ẹ̀ẹ̀mejì la jẹ wọ́n yà ẹ̀ẹ̀mejì la ṣe kíni la jẹ wọ́n yà thumma lẹ́yìn ìgbà tí wọ́n bá jí ẹ̀ẹ̀mejì tán yuraduna ila adhabin azim a ṣe wá darí wọn síbi wọn ti jẹ ìyà tó tóbi ìyàwó ni ìyà méjì kó tó kan ìyà tó tóbi ìgbẹ̀yìn ayé wọn ò ní dáa ìyà àkọ́kọ́ nìyẹn ní tí wọ́n kojú wọn padà tán ní tí wọ́n wọn padà dàrú lẹ́yìn náà wọ́n wá jìyà sàárè ìyẹ́lẹ̀ kejì nìyẹn ìyẹ́lẹ̀ kẹta náà ní jahannam wọn ò ní jáde níbẹ̀ àwọn tí wọ́n bá ṣe mọ̀nàfìkì tí wọ́n ń yọjú sáàrin wa tí wọ́n sì fi ẹbọ sílẹ̀ àwọn yẹn yàtọ̀ sáwọn bàbá ẹlẹ́bọ táwọn dúró láàyè tiwọn. Suratu Tauba aya ọgọ́rùn-ún àtẹ̀yọ̀ kan lọ́wọ́ ó lè kanu lé o mọ̀sẹ̀ nífa kó o ọlọ́run tó ń tó tó dúró ti ń ta òun náà ni kò dúró ti ní kọ̀rọ̀ kí ilé ayé fẹ́ parẹ́ mọ́ lọ́wọ́ sáwọn sọ pé ààrẹ náà lágbára púpọ̀ mọ́ sọ pé bisimilahi lẹ́dí láyà dúró masumi ṣéun fẹlẹ́ àdé wàlá àbí sàmà sábà sọ pé yá ṣáfi fini allah allah allah allah allah allah ọlọ́ni aleyhi sallallahu bi káfíìn abuda ọlọ́run bá ní sí ọba yín nìkan ò tó yín ni sọba yín nìkan ò tó yín kí lọ́lọ́run sọ fún ọ yẹn gba tító pẹ̀lú ọlọ́run nínú àwọn tí máa ń fàyà sàárè tájìnà sí ẹ̀yọ́ mayami azina gbogbo àwọn oníṣìnà wọn ní sàárè wọn tó dákẹ́ rọ́rọ́ yẹn wọ́n ní àdáwò ń bá wọn bẹ́ o wọ́n ń dààmú wọ́n ń fòró jìbìrì lọ sọ fún anabi wa muhammad wọ́n ní wa amma rijalu wan nisa'u al-ura jìbìrì ló ní orí àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n wà ní òhò yẹn alladhina fi mithli bina'i àwọn tí wọ́n wà ní ààyè kan tá a kọ́ bí àrò ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ fún fa innahum zunatu wa zawani àwọn oníṣìnà lọ́kùnrin àti lóbìnrin nìyẹn o ọlọ́wọ́n máa dáná sí wọn láàárọ̀ yóò máa dáná sí wọn rọ̀lẹ́ gbogbo ẹni tó kú lérí ìṣìnà lọ́kùnrin lóbìnrin tí ò túbá yóò máa dààmú nu sàárè ní títí táyọ̀ fi parẹ́ àfi tọ́lọ́ bá yọ̀ǹda rẹ̀ ìyà sàárè ń dúró fún gbogbo ẹni tí ń bá yàwó yàwó lásìkò ìyà sàárè ń dúró de gbogbo obìnrin tọ́lọ́kọ ńlé tí ń lè ń yàlẹ̀ ìyà sàárè ń bẹ fún gbogbo ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin tí ń dé tìtẹ́ ń bára wọn lásìkò láì sí igi láàrin wọn tọ́ba ilé kú yóò jìyà sáré bá a ṣe kọjá ń sáré yẹn àwọn oníṣìná wọn ni wọ́n bẹ nínú dààmú ẹlẹ́ẹ̀kẹta àríbà òun náà ni owó èlé ọlọ́wọ́n bá ní alladhina yakuluna riba ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé la yakumun ayé mi kò bóre wọn ò ní dìde nínú sáré illa kama yakumu alladhi yataqabbatuhu ash-shaytanu minal mas àbí kí wọ́n dìde bí ẹni tí ṣètọ́ ń wọn dìde bíi wèrè nínú sàárè ẹni tó dìde bíi wèrè nínú sàárè kíni ń ṣe nínú sàárè kíni ń ṣe nínú sàárè èèyàn tó dìde bíi wèrè nínú sàárè tó dìde bíi wèrè kí ló rọ́ọ̀lù nínú sàárè gbogbo olówó èlé owó alájẹmọ́sùn interest bank máa jẹ́ nso àbí wọ́n ti sọ fún ọ oníwòlé filẹ̀ ọmọ bá tiẹ̀ lọ àwọn obìnrin ń gba owó èlé ìmọ̀ bọ́yá wọn ń gba lu yìí náà kò sílẹ̀ yorùbá tí wọ́n ti gbà ẹlẹ́hà ń lọ ẹ àfa ń lọ wọ́n ní yóò dìde bí wèrè nínú sàárè ẹni tó wá ń nàró bí wèrè nínú sàárè tọ́lẹ̀ fi tú àṣírí rẹ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run ti ń jẹ́ ń yàbọ̀ látijọ́ yìí nínú sàárè àdìsí pọ̀ lórí ẹ̀ nítorí àsìkò wa ẹlẹ́kẹ̀rin al-ikhtilasu min al-mal gbogbo wa ibi adé ni ẹ̀já lọ́lẹ́ sọ́ra wa al-ikhtilas ay ká máa jẹ owó public public money owó ìlú owó àlùmọ̀ owó àwọn mùsùlùmí tán dájọ́ owó mọ́sálásí tàbá kó nǹkan ogun wá kápẹ́ ogun islam ṣẹlẹ̀ àwa kó nǹkan ogun wá nǹkan ogun yẹn wọ́n padà pín náà ni wọ́n pín tọ́lọ́n fọ́lọ́n wọ́n pín tà nábì fà nábì wọ́n pín fún gbogbo àwọn tó lójoojú ogun wọ́n tún wá pín fáwọn tí ò lọ wọ́n tún fi pamọ́ tí wọ́n fi sànù àwọn aláìní àmọ́ ìwọ wa lọ lè mú láì gbàyàn da àwọn mùsùlùmí ni wọ́n ń pè ní al-ghalul èyí tó popular lọ́dọ̀ tí wọ́n ń sọ ní al-iqtilasu min am ká máa kọ́wọ́ bọ owó ìlú owó àlèhùnmá wọ́n dáwọ́ makabara kalẹ̀ èèyàn mú ń bẹ̀ wọ́n kówó ọmọ òrukàn lé ọ ọ̀yọ́ náà owó àwọn ọmọ òrukàn tó wà láyé owó àwọn ẹlẹ́wọ̀n àwọn kò ṣe ọlọ́wọ́ òfin kọ́lé òfin ra mọ́tò owó àwọn ẹlẹ́wọ̀n Nàìjíríà àbí state tó wà àbí àdúgbò tó wà owó tí wọ́n ní afẹ́fẹ́ ra lẹ́ ìdì owó tí wọ́n ní owó yìí afẹ́fẹ́ ṣe empowerment fáwọn obìnrin tọkọ wọn ti kú owó àwọn opó ẹni owó tí àlùmọ̀ bá ti dájọ́ fáǹfààní àlùmọ̀ ẹnìkan gbọ́dọ̀ jí ẹni bá jí yóò jìyà sáré àbò gbowó tán dási jọ ṣe ọlọ́wọ́ owó àjọ gbowó lọ wọ́n wá fati láàrin ìlú nígbà tó di ending of the month àfáàdà àfáà alájọ wọn là fati kó ń lò àfàtì lọ obìnrin náà máa ń gbé sá al-ikhtilas ẹja sọ̀rọ̀ fún o anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi joko njọ kan wọ́n ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tá ń porúkọ rẹ̀ ní midiamu midiamu lórúkọ rẹ̀ wọ́n wá ń ròyìn rẹ̀ wọ́n ń ròyìn rẹ̀ wọ́kọ́lù anihalahu janna wọ́n ní midiamu ọmọ kúkú ṣẹ̀yídì torí wọ́n ń bọ̀ látọjú ogun ni òun ní máa wá máa rìn lẹ́yìn rànkúnmí anabi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn ọ̀tá ọkàn tafa kan láti inú gbó àbí láti inú kọ̀rọ̀ kan ọkàn tafa kan láti inú kọ̀rọ̀ kan ọfà yẹn bá bá mídíàmù mídíàmù bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé anihalahu alijanna a mídíàmù ó ti dọ́mọ àlìjáná o ọmọ kù sí eh, ìdí tọ́lọ́hún ó kúkú ṣàyídí anabi ni walladhi nafsi biyadihi anabi ni mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra aṣamulatu eh, la tahtariqu alayhi al-ana fi an-nar midiam wọ́n ń jó níná nínú sàárè ẹ̀mí rẹ̀ ń dààmú lọ́wọ́ báyìí nítorí aṣọ kan tó jí mú nínú ghanaim nínú ọ̀rọ̀ ta kólógun khaybar òun kàn wọ́n pé bí àlùmọ̀ ló ní kóun kàn mú àkísà yẹn kóun ó máa wọ̀ ọ́ kóun ó fi sára àwọn náà làwọn sàpadà pín ó rò bẹ́ẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ èèyàn rí anabi sallallahu alayhi wa sallam èèyàn tẹ̀lé eh, rankumi anabi èèyàn tẹ̀lé rankumi anabi sallallahu èèyàn jagun khaybar ọmọ ya mi wọn jẹ ní yasare nítorí aṣọ àlùmọ̀ tó mú kì í sasọ tuntun o wọn wá kásá wá fún ọ oko fáwọn ọmọ rẹ ọmọ òrukàn wọn sì ní kókó fún tẹ́nba ní tálíkà ẹ̀ ò lè fọmọ rẹ tí wọn náà bá ní. tẹ́nba ti ní kínní yìí opó lónìí ọ gbọ́dọ̀ fẹ́ni tí èso má pé ọlọ́wọ́n understand irọ́ o kò rí bẹ́ẹ̀ o àṣìṣe ńlá ni o káàtó wá pé wọ́n fúnra rẹ̀ lọ́wọ́ sí kínní wọ́n lọ́wọ́ mú sọ́dọ̀ faqala rajulun min al-ansar nígbà tí arákùnrin kan gbọ́ntàn nábì sọ pé a mídíàmù ọ wà nínú barisaku tí ń sọ́fà ah anabi ní látàtàríkù aleyhi al'an al'an nísìn ìtumọ̀ ẹni pé ìyá sàárè kìí ṣe ìyájọ́ kìá arákùnrin kan náà wá sọ̀rọ̀ ó ní ya Rasulullah ó ní wòjíṣẹ́ ọlọ́run asabtu yawma idhin shirakaini qala yu'addadu laka mithluhuma fi dari jahannam ó ní níjọ́ yẹn náà èmi náà mú okùn bàtà tí mo fi so bàtà mi o anabi ni irú yàtọ̀ jẹ ni wọn náà jẹ àbí ko le da padà ṣẹlá kain. òun mú okùn bàtà méjì tó ń fi so bàtà wọn. owó masalasi owó betilimal owó ìlú hey, politicians politicians ọmọ kò de kanfa ti wáyé pé àwọn afáàlà lè lọ àbí tèmi ni ọmọ ṣe kí ni kọ́ ọmọ lọ tèmi náà lé ọ̀rọ̀ àwọn afáà kan wọn náà wá gbára lé ọ̀rọ̀ àwọn àfa mi ipe wọn ní a lè lọ torí pé aburú tó wà ń bẹ kálíbà síkínní kálíbà rìdíùsì ẹ̀ àníyàn tó ń gbé lọ iná wọn fi da ọ lẹ́jọ́ ó sì dé mi lórí pọ̀pọ̀lọpọ̀ wọn àníyàn ara wọn ni wọ́n ń bá lọ tọ́ba ní àníyàn tiwa ló ń bá lọ ọmọ nsọ tọ́ba dọ̀hún mọ́ yí àníyàn náà padà o torí ibi tó ń lọ ni wọ́n máa ń change àníyàn tó bá rí owó tí wọ́n kó lẹ̀ àníyàn rẹ̀ change ọkàn wa délé nígbẹ̀yìn oṣù owó allocation ọkàn máa ń fáwọn opó àwọn ọmọ òrukàn ṣètọ́nà ọmọ tán ọ́ wọ́n máa fún wọn ní fifty fifty thousand tẹlifíṣù ibilis wọ́n ní àwọn ah, arúgbó lọ́wọ́ o àwọn ah, àtàlíkà lọ́wọ́ o ìyẹn dáadáa ní ẹni eré ni ó sì mọ̀ pé owó òlù tẹ̀bẹ̀ lọ́wọ́ òun kì í sọ owó tó dẹrùn ó jìyà sáré o owó ọ̀nà wa àwọn tó kó jẹ wọ́n sọ́fà nínú sàárè lọ́wọ́ báyìí owó ọ̀nà àwọn tí wọ́n ná wọ́n sọ́fà nínú sàárè láwọn tó ti kú owó hospital owó school owó gbogbo nǹkan tí ah, social amenities infrastructures gbogbo àwọn nǹkan tí yóò ṣàǹfààní tí ìgbésí ayé ò fi rọrùn ń bẹ lápò àwọn nǹkan tí wọ́n sì ti kú gbogbo wọn ò ní balance nínú sàárè àfahàn tó bá túbà tán kó kalẹ̀ kan tó lọ lókun ẹ̀yin tẹ́ ẹ̀ wá tí ì kú ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì kú ẹ̀ lè ṣe kí ni ẹ̀ lè gbìyànjú oyè kẹ́ ẹ̀ kó kalẹ̀ ẹni bá ti kó kalẹ̀ yóò sinmi jama bẹ́yìn bá ti kó kalẹ̀ yóò sinmi olóṣèlú àánú rẹ̀ ń sinmi àlá àáfàá gan pawọ́pọ̀ wọn jọ ń pinwó tẹlifísì ìbílíìsì ṣètò ọmọ wa tan àfa yẹn ẹni gbàdá gbà yìí bá fi kọ́ mọ́ṣáláṣí ẹ fowó tá a fi jẹun ẹ fi kọ́ mọ́ṣáláṣí owó tá a fi rògùn lọ́sibítù ẹ fi kọ́ mọ́ṣáláṣí ẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì tẹlifísù ìbílísù ni yọọ ma wá tàn yí pé ah, a àfi kọ́lé kéwù náà àwọn àwọn yẹn náà wọ́n sàn wà ń bẹ̀ nígbà tá a sáfúlà tẹ gbowó lé kéwù ọlọ́ náà o o kówó yẹn fún aráàlú padà àpò pírójẹ́tì aráàlú torí pé owó aráàlú mọ́ fi ṣe kíní nẹ́ẹ̀fi ṣe lásán ni jàmbá àwa ń dá bí wọ́n tún dá lọ́rùn mọ́yìn fọ́ọ̀fù nínú ìmọ̀ kówó olùjẹ́ o mọ́sí ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ kọ́lọ́mọ́sá wọlé àná kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àtijọ́tò lè ṣáàrì eléyìí ń bá ọkùnrin àtobìnrin wí òun náà ni ká máa ní àwọn níbọ̀ lára àwọn tá a jọ ralẹ̀ papọ̀ tá a jọ kọ́lé papọ̀ tá a jọ gbalé papọ̀ ah ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bẹ nínú sàárè tí wọ́n sọ́fà a nítorí kí ni wọ́n ní wọ́n kírun wọ́n gbà wẹ̀ àmọ́ kìí jẹ́ nìkan ó sásọ tíri wáyà rẹ̀ nínú àwọn níbọ̀ rẹ̀ nínú ya wọn pọ́ọ̀tù kò ní ya wọn ẹ̀yà wa lábọ̀ kò ní ya wọn ẹ̀yà wọn nísùn kò ní ya wọn ẹ̀yà wa lórógùn ànírọ̀ ẹ̀yà wa ládàá àdá tèmi kọ́ ẹ̀dá kan ya wọn pọ́kẹ́tì Muhammad sallallahu wọ́n ní ìwọ́n ń ròyìn arábìnrin kan ó ní nàfọlá nàta ó ní arábìnrin yẹn yóò ti karùn mi kẹsìtà ti sọlá ti ha wọ́n ní ìmọ̀ ń gan àtọ̀rọ̀ yẹn àti wọ́n sọ̀dà kọ́ ha wọ́n ní ìmọ̀ ń gan ìmọ̀ ń sàrà gan àti sàkáàtì àti sàrà lásán wọ́n sọ yá mi ha ìmọ̀ ń gbàwẹ̀ ìmọ̀ ń gbàwẹ̀ fourteen ìmọ̀ ń Thursday Monday àwẹ̀ Ashura Arafa ìmọ̀ ń gan jẹgbẹ́ rẹ lọ ghaira annaha àmọ́ ọkàn ní láìfi kékeré kan la gáyìrà ànàhà ẹnu pé ẹnu pé tó ríjìrà ànàhà ìmọ̀ ni àwọn níbọ̀ rẹ̀ la bílí sáànìhà pẹ̀lú ọ̀rọ̀ lásán ni o yóò sọ̀rọ̀ ṣakaṣaka kálukú ọmọ sáfún pé eh, ẹ ìyàlágbájá mọ́mọ́ dọ́dọ́ ẹ yóò sọ̀rọ̀ sí onírúurú sọ̀rọ̀ tọ́ba sí táàpù lẹ̀ onídàkẹ́ o ọ̀fẹ́nu ọ̀fi yàkàyàkà àwọn níbọ̀ rẹ̀ kọ́lá anabi ni hiya fi nnaar anabi ni hiya fi nnaar anabi ni jìyà sáré lọ́wọ́ báyìí yóò tún wá wọná lọ́rùn àfi tọ́lọ́n bá fìríjì ń gbààwẹ̀ wọ́n tún lóye arábìnrin kan wọ́n lóun ìgbààwẹ̀ tó nǹkan kéékìnnú tó nǹkan lẹ́yìn ọ̀ràn yẹn wọ́n ní àwọn ọmọ ń ṣe dáadáa sí níbọ̀ rẹ̀ anabi ni hiya fi janna anabi ni arábìnrin ọmọ aljanna ni ó wà nínú sáré tí báyìí ẹ dákun ẹ já sí dáadáa sáwọn níbọ̀ wa o yín sí dáadáa sí ọ ìwọ sí dáadáa sí kò si, dáadáa sí ọ ìwọ sí dáadáa sí níbọ̀ àwọn forty houses lápò tún forty houses lápò sí forty houses níwájú forty houses lẹ́yìn ogójìlé lápò tún lápò sí níwájú àti lẹ́yìn àwọn náà ní níbọ̀ rẹ̀ alájọgbé rẹ̀ kọlọmọsà fún wa ṣe o kí ló já mọ́ ọ̀rọ̀ yìí wá látara pé àwọn nǹkan tí máa ń já àwọn yóò jìyà sàárè àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ wá fi sí kínni tá a máa ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ni ẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀keje ni mo fẹ́ dàpọ̀ nínú hadithi yìí ó náà ni anamimatu wa adamu istibra awul istitar minal bawl kéèyàn máa fi ọ̀rọ̀ dájà alẹ̀ láàrin àwọn èèyàn méjì tí wọ́n ń pè ní òfófó yóò sọ fẹ́lẹ̀ yóò ròyìn rẹ̀ láì da yóò wá sọ fún tọ̀hún náà yóò ròyìn lẹ́yìn náà láì da àwọn tọ̀hún wà lẹ́rìí mọ́ra wọn gbogbo ẹni tí ó yàtọ̀ sí gíbá o gíbà ni kọ́ máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dáa ẹ̀rí nàmímà àárín àwọn méjì ni ó dùn sí yóò sọ fún pé ìtọ́sọ̀ ń pa ẹ̀ ní yóò tún sọ fún tọ̀hún náà ní ìtọ́sọ̀ ń pa ẹ̀ ní yóò wà lérí wọn mọ́ra wọn mọ́ra nàbí sọ sọ́nà bí kọ́bùrẹ́ yìí ànábì lọ́njọ́ kan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ méjì kan táàfin mọ̀ pé ìsẹ̀mí ń bẹ lẹ́yìn kú jama ànábì ní ìnáhùnmá ànábì ní sàrà àwọn sàárẹ̀ méjèèjì tó wà wájú yìí lẹ́yìn àdàbáni àwọn méjèèjì wọ́n ń jìyà sàárè lọ́wọ́ báyìí wa ma yu'adhabani fi kabirin ay fi yasirin wọ́n ò jìyà nínú ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ yín ẹ̀ṣẹ̀ tó kéré tẹ̀yìn kàpó kéré ni o anabi ni ama aduhuma sẹ́ẹ̀rí sàárè eléyìí ẹni tó wà ń bẹ̀ òun jìyà fakana la yastatiru minal bawl kò kì í bọ́ sí kọ̀rọ̀ tí n bá ń tọ̀ láàrin àwọn èèyàn inú ẹgbàá wa kan la yastanzu minal bawl kò kì í máa tábà tó bá tọ̀ ọ tábà kọ tọ̀ nígbà tọ̀ tán ọkàn tọ̀ ó sì wọ́sọ padà ànábìlẹ̀ yóò jìyà sáré amali akhari ẹni kejì fakana yamshi bin namima obìnrin ni abọ́kùnrin yín máa ń dàrin àwọn èèyàn rú ọkàn lè mú ọ́díò méjì àbí fídíò méjì yóò gé lápá yóò gé lẹ́sẹ̀ yóò gé tẹ̀lé iná lápá yóò gé tẹ̀lé iná lápá yóò gé tẹ́lẹ̀ yìí náà lẹ́sẹ̀ yóò wá lẹ̀ mọ́ra wọn àní àfa alágbájá ó fọ́ àfa alágbájá lẹ́nu máa retí yasare ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú ti ń ṣe kínní ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú ń sọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kí ló fẹ́ dálẹ̀ fitina wọ́n náà mara ẹ o gbogbo àwọn yẹn sì mọ̀ ọ́ lẹ́dọ̀ social media wọ́n dẹ̀ wọ́n mọ̀ torí gbogbo tó ń kọ gbogbo ẹ̀ ni wọ́n rí máa kọ́ ǹso wọ́n tù bá o ti dá wàhálà lẹ̀ náà bí o ti kiri bọ́lé wọ́n retí ya sáré kọ́lọ́ mọ́sá sọ wọn bẹ́ẹ̀ o alihayatu abadiya badal baasi lawo hakeko tó tọ́lọ́ wa gbé wa dìde a sì wá fẹ́ bọ́ sínú ìsẹ̀mí mi ṣẹ̀wárí ìsẹ̀mí yẹn alihayatu abadiya ìṣẹ̀mí gbére tí wọ́n bá ti gbé wa dìde àti kúrò nínú barisakun àti kúrò nínú sàárè àti kúrò nínú sẹ̀mí èyí tí ń bẹ láàrin àti bọ́ sínú sẹ̀mí gbẹ̀yìn ṣé mo sọ lákọ̀ọ́kọ́ pé alihayatu thalat alihayatu dunya walihayatu barisakhiya walihayatu okorowiya alabadiya tó àwọn àdìde nínú sàárè yìí ọ̀ gbọ́dọ̀ má mọ̀ pé lẹ́yìn kú sáré lọ́kàn lẹ́yìn sáré kò sí nǹkan kan mímọ́ ó tún kú sẹ́mi mi lẹ́yìn gbàtà bá kónú sáré ọlọ́mọdé àárín wa tọ́lọ́wọ́ dàrú ká tó dijọ́ náà o ọlọ́gbàrá ọlọ́wọ́ bá wa àwọn kèfèrí níwọ̀n ìgbàjọ́ náà gbọ́ ọjọ́ àlìkìyàmà tọ́lọ́wọ́ bá gbé wa dìde yawmul kìyàm ọjọ́ ọ̀nàró ni gbogbo àwọn kèfèrí ọ̀nàró fún fifty thousand years níjọ́ yẹn ìjọ́ kan náà ni al-yawmul akhiri ọjọ́ tí ọ̀sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ ṣẹ́ríjọ́ yẹn lọ́lọ́wọ́ dájọ́ yọ dájọ́ lórí gbogbo tá a ṣe láyé gbogbo yìí tó wà nínú sàárè yẹn nínú yà oyè fẹlẹfẹlẹ nìyẹn gbogbo yìí tó wà nínú sàárè nínú gbádùn fẹlẹfẹlẹ nìyẹn ògidì yà àti ògidì gbádùn lẹ́yìn ìgbà tọ́lọ́run bá dájọ́ ni. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìjọ́ àlìkìyàmà èyí máa dìdì bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run bá wò níjọ́ àlìkìyàmà mọ́ṣẹ́ ìṣàánú mi torí tọ́lọ́run bá ti dájọ́ ọbẹ̀ ẹ̀sìn máa sẹ̀mí lọ gbére ìmá ìnukọ̀ wọná wà ìmá àbíkọ̀ wọná kó tó wà lè jẹ́nà àbíkọ̀ wọ àlìjáná gbére àwọn kèfèrí àwọn ìgbàgbọ́ ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin má dáwọ́tù ẹ̀ o ó lè jẹ́ olùgbàgbọ́ òdodo àfi tá a bá gba kọ̀kọ̀ gbọ́ náà alladhina yu'minuna bil ghaibi suratul baqara ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo làwọn tí wọ́n gba kọ̀kọ̀ gbọ́ ọlọ́run bá ní za'ama alladhina kafaru ọlọ́run bá ní àwọn kèfèrí àárín àwọn kiriyó ẹlẹ́bọ olóòsà ọlọ́run wọn ní baba ti kú oyé ọjọ́ kú lọ́jọ́ sinmi ẹ̀yọ́ máa yá mi kulibala wọn rò kó ànígbé wọn dìde ìrẹ́mu wọn mọ̀ sọ fún wọn yí pé ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ wàrọ̀ bì ọ̀yà wa fi mí búra sọ pé wàrọ̀ bì akisama rasul amara allahu rasula an bihi anna al-ba'tha ọlọ́wọ́n bá ní wàrọ̀ bì fi mí búra lójú wọn kálí bá àmọ̀ kọ́rọ̀ ńlá ni látúbà àzúnà nínú tàwùkìdì àti láàmú wa ń bẹ dandan ni ká gbé yín dìde a gbọ́dọ̀ gbé yín dìde a gbé yín dìde confam ni sọmọ látúnà bàún nàbí ma amiltun a wà fún yín ní ro gbogbo tẹ̀ ṣe ní ayé wàdálìkà alàlọ́hì yẹsìrì ọwọ́ àrọ̀rùn fẹ́mi ọlọ́run ọba gan-an ọ̀rọ̀rùn gan-an láti gbé yín dìde ọlọ́run ó yín sí gan it. it's very very easy for me. For me ọmọ ìyá bóòlù ṣe wá nígbà pé wọ́n gbé ọ dìde ẹni tó ń da ọ nígbà tó sí ó tó wá ní òun tún ní kó tún máa bẹ kí ló dé tó ń dá òtún ẹ̀ tàkọ́kọ́ yẹn kò lè jẹ́ kó gba tẹ̀kejì gbọ́ ni. ẹ̀yọ́ màyá mi wàá ti hayatu salasa ẹ̀ wàá rí ìsẹ̀mí yìí wọ́n ní ìsẹ̀mí gbére ni wọ́n ní ìsẹ̀mí mẹ́ta làwọn èèyàn sẹ̀mí gẹ́gẹ́ bí n tí mo sọ síwájú àlẹ́ hayatu labadiyatu fi nar wọ́n ní gbogbo àwọn tó pé wọ́n máa bẹ lọ gbére nínú náà òun náà làwọn ẹlẹ́bọ àwọn tí ó ṣe islam tán fi jáde láyé ẹni tí ẹ bá ti ṣe muslim yóò wọ̀nà gbére ọlọ́wọ́n bá ní iná lẹ́tìnà káfàrú ọlọ́wọ́n ní sẹ́ra àwọn kẹfẹ́rí mi ní alìlì kìtàbì nínú àwọn ta fún tíra christian and jew wọ́n ní mushrikin àti gbogbo àwọn ẹlẹ́bọ lóògùn àwọn oníṣẹ̀ṣe àwọn onífá fi iná rí jahannama ọlọ́wọ́n bá ní iná jahannama ni wọ́n wọ̀ fiha ọlọ́wọ́n bá ní wọ́n máa sẹ̀mí lọ gbére gbére yẹn bẹ́ẹ̀mi ṣe wù yẹn mo ní gbére ohun mi padà lópin àmọ́ àlèkọ́mọ̀tò fi ha àbàdíyà mímọ bẹ́ńbẹ́ ò lópin ọ̀ya ọmọ ìyá mi ronú sàárín yẹn ló ṣe faramọ́ ìnira tí ń bá ń kàn ọ́ láyé tó fi ní di kírísítẹ́nì ó faramọ́ ìnira tí ń bá ń kàn ọ́ láyé tó fi ní di oníṣẹ̀ṣe ọ fara mọ́ ìnira tí máa ń kàn ọ́ láyé tó fi ní dológun tó pàdé ọlọ́run pẹ̀lú la ilaha illallah ọlọ́run ní khalidina fiha ọlọ́run bá ní wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére al-hayatul muwaqqat fi an-nari wal-abadiyya fil janna lil usati min al-muwahhidin as-sunniyin as-salafiyin mu'minin wọ́n ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó pé àwọn ọ̀mẹ́bọ wọn ò ṣẹbọ wọn ò ṣe bídíà mùkáfíra àwọn gbọ́lọ́ngbọ́ wọn mójútó sunna wọn ò ṣe bídíà wọn mójútó tawhid wọn ò ṣẹbọ wọn làwọn kan bẹ nínú tiwọn náà táwọn náà ó padà wọ náà o kan tó wọ àlìjánnà ọlọmọ fèmí àti ẹsẹ àárín wa kí ló gbé wọn wọ náà ó gbó olówó lọkọsán ó sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ó bà tọkọ ẹ̀ jẹ́ kò gbọ́rọ̀ sọkọ ẹ̀ lẹ́nu ó yan ìyàwó ẹ̀ jẹ́ ó dààmú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ náà dààmú bàbá wọn ó dá wa lálẹ́ láàrin àlùmọ́ kó tó lọ tahrish gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí èsẹ̀ bọ́ làwọn ṣẹ̀ wọ́n lọ́lọ́ sọ nínú àdéhùn kudusi ní wa izzati wa jalali ọlọ́wọ́n bá ní mo fi títóbi mi búra wa kibriyahi àti ìgbéraga mi wa azamati mo fi títóbi mi búra la ukhrijanna minha man qala la ilaha illallah gbogbo àwọn tó bá wọná nínú àwọn tí wọ́n ní tàwíìdì tí wọ́n ṣe bọ́ tí wọ́n ṣe bídàmù káfíra wọ́n ní ọlọ́run ọba ní òun ó padà mú wọn jáde àwọn tí wọ́n kú lérí la ilaha illallah ọlọ́run mọ̀ wá bẹ̀ ọ́ nínú àánú rẹ nínú agbára rẹ nínú títóbi rẹ ọlọ́mọdé àjọyìn àwọn tàwí ẹlẹ́ẹ̀kẹta níparí ọ̀rọ̀ mi alihayatul abadiyatu ìsẹ̀mí gbére nínú àlìjáná láì ní ṣe kíni jama láì ní tọ́nẹ́wò rárá ṣẹ̀rá wọn yẹn wọn ò kú lérí la ilaha illallah khalisun min qalbi kò ní bá wọn ṣẹbọ kò ní bá wọn ṣoògùn kò ní bá wọn ṣẹ̀sìnmí yàtọ̀ sí islam yóò máa ṣe sunna kò ní ṣe bídà mùkàfẹ́rà kò ní ṣe bídà gairu mùkàfẹ́rà ó ṣe jọ́sìn àmójì sọ́fin àwọn iṣẹ́ iṣẹ́ ńlá bíi míì tí èyí ṣe bọ̀ tí èyí ṣe kèfèrí wọn ni nṣáà kẹfàràlà wọn nṣáà dábà tó bá wọlé wọn bá ọlọ́run lè yọ̀ǹda rẹ̀ ní ọ̀lẹ́ kìyàmá tó fèrè jì kọ́dà bí òtún bá kótó kù láyé tó sì wọlé wọn bá oye ó lè fi sí dákótó fi sínú àlìjánná àwọn yẹn là ń sọ lọ́wọ́ yẹn àmọ́ tó bá kótó kù láyé ọlọ́run bá Allah ò ní bímọ lọ́rùn nàfi ní ká máa túbá ọlọ́ni wà túbú ilallahi jami'a ayyuhal mu'minun ọlọ́ni ẹ̀yin alùlà àkìdá ẹ̀ máa túbá ayyuhas salafiyuni sunniyuni túbú ẹ̀ máa túbá anamina túbú ilallahi fil yawmi mi'ata marra anamina ni máa túbá ní gbọ̀gọ́rùn olórí wa máa túbá ìwọ wa túbá òun ni láàrin àwọn èèyàn bí gbàdá ti fún certificate aljanna hada kafir hada fasik hada finnari hada mukhallad hada mọ̀tẹ́dẹ̀ wà á dá fásitì wà á kọ̀ wá wúra rẹ̀ náà wò ìpín tóun náà ń ṣe yìí ṣé kò yẹ kóun náà bára òun wí ó bí sì àwọn èèyàn wípé àwọn èèyàn lẹ́lẹ́sẹ̀ òun nìkan ló ṣe kí ni òun nìkan ni ò lẹ́sẹ̀ lọ́rùn tẹ̀lifíṣù ìbílíṣì káṣíta ni wọ́n máa sọ fún ọ wípé ìwọ ti mọ́ ìwọ lọ ga wọn gbogbo àwọn tó kù lẹ́lẹ́sẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ẹlẹ́ẹ̀kejì nìyẹn wọn ò túbá níbi sìnà ẹlòmíì lákìdá tí yóò ṣìnà ṣe o ẹlòmíì ó ń ṣe súnà súnà hàn lára ẹ yín sì yọ agbèrè ṣe ẹlòmíì ń gbowó èlé ẹlòmíì ń ta tẹ́tẹ́ ẹlòmíì ṣe tahrish bẹ́ẹ̀ dàn wùlámà a máa dájà alẹ́ láàrin àwọn afẹ́sì torí kẹ́sìn ò lè ba bàjẹ́ wọ́n ní gbogbo àwọn ìyẹn tí tọ́lọ́wọ́n bá fẹ́rí jì wọ́n ní aridul mahshar wọ́n wọ̀ náà tó wà lè janna kọ́lọ́ fi wá kún wọn ọ̀làgbàrọ̀ ọlọ́run ẹlẹ́kẹta tá bẹ́ lọ́n kọ́lọ́ fi mi sáárín wọn kọ́lọ́ mọ́ fi wọ́n náà sáárín wọn alayatul abadiyya filijanna ẹ eh, òun náà alẹ́sẹ̀ yẹ di kòló náà alijanna filibidaya àwọn tí wọ́n wọ alijanna níbẹ̀rẹ̀ ọlọ́wọ́n kan ní ẹ̀yin ẹ̀ máa wọnú alijanna lọ àwọn ò ní tọ́ná wò a kéèyàn tó lè wà láàrin àwọn yẹn ọmọ ya ó mú sìláàmù dúró déédéé má sì ní kó mú ó ní ṣẹbọ ó ní ṣe bídíà mùkáfírà àdìgẹ́rù mùkáfírà ó wàá tún wàrẹ́ ṣe ó wàá máa jẹun níbi halali ó ní lẹ́rù lọ́rùn ẹ̀yin ọmọ ìyá mi kí ni wọ́n ń pè ní wàre téèyàn fi wàánú àwọn eléyìí òun náà ni pé àǹtóhùn sínú ilà man àṣà ilayki wọ́n ní téèyàn bá ń fẹ́ jẹ́ ní eré níwájú ọlọ́njọ́ àlìkìyàmà ọ̀hún wàá máa ju ànábì wọ́n ní kí ni ànábì máa ń ṣe ànábì á máa ṣe dáadáa sẹ́ni tí bá ń ṣe ìdásí. àǹtá àfu amadu ọlẹ́mọ̀kì ẹni tó ṣàbòsí fún ọ ó sì ṣàmójúkò fún ṣé ṣe yẹn ولقد عمل عقبة وما أدراك àmàlà àkọ́bà fàkùrọ̀ kọ́bà àwọn ètò àm ọmọ bùnyàn ló ń jẹ òní yahun gbogbo àwọn nǹkan tí ma nira fún wa láti ṣe wọ́n lóun náà ní sí àlìjẹ́nà kọ́lọ́mọ́sá àjọ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe kullu nafsin dha ikotul maut níparí ọ̀rọ̀ mi ọlọ́ni gbogbo alápadà kú o kọ́lọ́mọ́jà ti lọ nísìnyí wa innama tuwaffawna ujurakum yawmal qiyama ọlọ́wọ́n bá ní tó kù lẹ́yìn ikú òun náà níjọ́ lè kíámà láàsì sẹ̀sán fún kálukú yín yàtọ̀ sí ìtọ́lọ̀ ti san nínú sàárè faman zuhziha ani nari faman zuhziha ani nari ibi tọ́lọ̀ wọn bá aláàtí ní gbogbo akálẹ̀ mọ́ ara wa nìyẹn ọlọ́wọ́n bá ní ẹni tá a bá yọ okùn náà kúrò lọ́rùn ẹ̀ ẹni tá a bá yọ okùn náà kúrò lọ́rùn ẹ̀ wà ó di kílà lè janna ẹ kìí ṣe wà dákàlà lè janna wà ó di kílà lè janna tí wọ́n sì fi sínú àlìjanna wọ́n fi síbẹ̀ ni o nígbà tí wọ́n ṣàforíjì fún tán fakọ̀tì fàás ọlọ́run láwọn eléyìí àwọn ni wọ́n mérí bọ́ o àwọn ni wọ́n jèrè ọlọ́run ni wọ́n mọ̀lẹ́ hayatu dúnìyà ọlọ́run ni ìsẹ̀mí ilé ayé tẹ̀sí lọ́wọ́ yìí hey ẹ ti ṣe ọ̀run o ilà mata olùkúrúur ìtànjẹ ni o pàṣẹ kú òun tẹ̀mí gbogbo à ń gbọ̀n rírì tá à ń pinnu pa ṣàtúnṣe abatúndélé tán ọ̀tọ̀ níta ṣètá ni o ti máa sọ fún wa tẹ́lẹ̀ mi bá ti ṣí fóònù rẹ̀ níbi tó wà níbi tó bá ti ṣí fóònù rẹ̀ lẹ́yìn bàtà parí ètò ìsìn ó ti tún wọnú ayé padà àdìjọwáàlù yóò ń sọ àkàrà mídíà ìmú wa gbàgbé àlẹ́ àkàrà o ọlọ́run ọ̀dá wa torí eré o ọlọ́run ọ̀dá wa torí ẹ̀ṣẹ̀ o ọlọ́run ọ̀dá wa torí ká máa bísì lérí àwọn kankan tí ò ní wúlò lọ́rùn mùsùlùmí wọ́n fàyè lẹ́yìn fi wo dírámà mùsùlùmí fàyè lẹ́yìn fi wo kọ́mẹ́dì mùsùlùmí fàyè lẹ́yìn fi wo bọ́ọ̀ ọjọ́ sì ń lọ o sìmùgbà tí wọ́n kọ́ ya tọ́ lọ lè sẹ̀mí gbèrè ọlọ́run ilé ayé ẹ̀tàn ni o ẹ̀tàn ni o èèyàn lè wáyé tán o o lè kọ́lé tán o lè ra mọ́tò tán o lè raṣọ tán o lè fẹ́ obìnrin tán o ayé tún pọ̀ síwájú ni o ẹni wọn bá díẹ̀ tó mú tó fi ráyè sílọ́n tó fi palẹ̀ máa kíyàmà tó fi palẹ̀ máa ìṣẹ̀mí gbére òun náà ni kò mójútó o alijanna ìtọ́lọ̀ ń fi síbẹ̀ máa la ayinura at ojú kan òrírí o wàlà òtún sẹ́mi at bẹ́ẹ̀ ni etí kan gbọ́ ìgbádùn bẹ̀rí o wàlà kátó la fi kọ́lé bá ṣàdé kọ́t ẹnìkan ronú kan ìgbádùn alijanna rí o nínú àlìjánná eré òní fọyàn ń bẹ inú òní rún yàn ń bẹ àní tọ́ ń bẹ àní yàgbé ń bẹ àní sun ń bẹ o ìsẹ̀mí gbére ni o tá a máa gbádùn lọ kọ́lọ́ mọ́sá fìyà sún àwọn tí wọ́n wà àlìjánná o ẹ̀ wàá mọ̀ yìí tó tóbi jù nínú gbádùn àlìjánná òun náà ni anadọ́rù ilà wajihillahil karim òun náà ni kárí ọlọ́run ọba wa allah ọba tá à ń gbọ́rù látijọ́ yìí ọba tá à ń sìn wọlé táàrí nàdìhóhù ọ̀yẹ́kìtì hajatina ọba tá à ń pè tí ń bí àbùkátà wa tá a rí nàrí kàlá ọba tá à ń rúkú fún tá a rí látijọ́ yìí na atabiru li ajili ọba tá à ń lọ múra torí ẹ na hujula ọba tá à ń sàájì torí ẹ nukimu layl ọba tá à ń bá sọ̀rọ̀ bil layl tá à ń pè lóru tá a sì rí pé àdúrà ó sì gbà lọ́sàn wa àwa rí báyìí anatọ̀rù ilà wajihilá ìkẹrì ojú ohun yawma ọlọ́wọ́n bá ní àwọn ojú kan ọlọ́wọ́n bá ní wọn tutù níjọ́ náà ìdùnnú hàn lójú wọn ilà rọ̀bì ha nàdírọ̀ wọn rí ọlọ́wọ́n bàbá yìí wọn máa rí ọlọ́wọ́n àníbi ni ẹ rí ọlọ́wọ́n bẹ́ẹ̀ sí rí òṣùpájọ́ kẹrìnlá látọ̀dọ̀ moon ẹ nídìí fúfúfú kẹtọ́rì ẹ wá ara wọn táwọn lu ayé táwọn ọmọ ọlọ́wọ́n kálá innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́run bá ní èmi ò fi gàgá sáàrin èmi àtàwọn kèfèrí òun ní rí mi láyé òun ní rí mi lọ́run kí ló fẹ́ rọ́ lọ́run sí ẹni tí ò dúró tì ẹni tí ò sìn lọ́kàn nígbà tó wà láyé àwa mùsùlùmí la tudrikul absar ay fi dunya àní rí ọlọ́run láyé àmọ́ jọ́lì kìyàmà nadhira ila rabbiha nadhira àrí Allah ọ̀fẹ́ rí Allah ista'id tó bá fẹ́ rí ọlọ́run bá palẹ̀ mọ́ pẹ̀lú akidatu sọ́fìà pẹ̀lú gbàgbọ́ wal amali salih àti sẹ́ẹ̀rì lẹ́yìn náà wà tawba qabla al-maut kò sì túbà lérí àwọn ẹ̀ṣẹ̀ kò tó jáde láyé àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ nìkan kan wa kọ́lọ́mọ́sá di adìrẹ̀ kọ́lọ́mọ́sá di arúre kọ́lọ́mọ́sá di asọ̀rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu alla ilaha. إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذا هم يشركون